níbo ló wà mo níbo ló wà ok mo ti gbọ́ mo ti gbọ́ that's ok. ọ̀gá ẹ mẹ́ sá. níbo ló gbà lọ. ẹ ká máa lọ. lọ bo. ká máa lọ léra. mo rò pé nǹkan mú ẹ ṣá níbo ló lọ. èmi la kírun. o lọ ṣe kí ni. bẹ́ẹ̀ náà mi ṣe ibi tí mi wá sọ́wọ́ kí mi lọ opportunity yẹn kí mi fi la kírun. mo ní kó gbé mi wá síbí ó fi mi lẹ̀ ṣé ibi iṣẹ́ mi ibi tó ti lọ kírun yẹn. lẹ́mi ṣé mi ti nàwọ́ ra. kí ni túmọ̀ yẹn ṣé mi àti ẹjọ́ ní schedule ni bó ṣe ń sọ pé torí pé mò ń ṣe meeting ìyẹn ló fún ẹ ní god láti fi mọ́tò mi lẹ̀ and you stay at the god o fi mọ́tò mi o ṣílẹ̀kùn ẹ let me have a key let me have it. ọ̀gá màá gbé yẹn délé n la fẹ́ ṣe yẹn lọ́rùn ẹ̀jọ̀ mi bìnú. wọ́n gbé ọlọ́run kọ́ mi lọ́rùn tó bá fẹ́ yá wèrè sentiment unnecessary sentiment ṣé ìgbà tí ọkọ̀ application wa sọ́dọ̀ mi ṣọlọ́sọ́ mi wọ́n máa kírun ní one two three four five ẹ mẹbi nso a mo jẹrun ní o tó sọ fọ àbísí nànà àbísí ń jẹta màá sọ fọ kí n lọ opportunity kí n kìdéde náà yẹn mi ṣe jókòó sọhùn. o jẹrun ok lọ máa jẹ irun ẹ ń bẹ ayọ ẹ lọ máa kírun ẹ ń bẹ lọ máa kírun no o ní option is it that you work or kò lọ máa jẹrun. má dà mẹ́bàá ń bẹ̀ wọn. kí ni kí máa bẹ̀ wọ́n fún sìn ẹ̀yin náà fọ̀gá yín lọ lọ kírun ń tẹ́ lọ kí wọ́n important jọ̀gá yín lọ àbí. ah mo ráyè mi lè bẹ̀bẹ̀ kọ́kọ́. Olha. Olha. Olha, olha. Olha o dia. Olha o dia. Olha. Olha. Olha aqui o jogo daí. Olha, cứu aqui o đây. daí. Olha. torí tọmọ Um, Bukumi, fifteen thousand naira ni. Ẹ ṣeun. Ẹ má no no no no no no kì í sọ̀rọ̀ pé ẹ ṣe ẹ ṣe o worth ju owó ìlọ actually mo fẹ́ fún ẹ ju eléyìí lọ àwọn mix up kan ló mix ups kan ló ṣẹlẹ̀ you understand but then olóòdìwà fi ṣe lọ́la time wo lẹ máa bẹ̀rẹ̀ pàtí yẹn náà. méjìlá ọ̀sán. twelve lọ́sàn àbí anyway um, bí o ju bíi twenty thirty minutes èmi náà make sure pé mo débẹ̀. àjò. Oh, àdẹ̀gbọ́dọ̀ ṣe báyìí àbí <laughs> wọ èèyàn lè sanwó ẹ̀tọ́ <laughs> you understand so wá rí sí nǹkan tí mo ń sọ bùkún mi wà á rí pé bùfún mi ń bùfún ẹ la kékeré ń ké lódò nígbà tó ń sori mú ọ̀wọ́n ń gbà ẹ̀ look at now ọba kan máa miss out nígbà tó cooperate ṣé èwo náà ọmọ ẹ ìrànlọ́rọ̀ èwo ló lè béèrè kankan náà mi nù ẹ tó bá fẹ́ lọ ọ̀sẹ̀ kan you are free kò sẹ́ni of them tó lè lóun fẹ́ lọ ìjọ kan ṣo akọ̀lẹ́ta for casual leave i'm telling you that's what you gain when you cooperate. ẹ ẹ ọ̀rọ̀ àjò ọ̀rọ̀ àjò wọn ò gbọ́dọ̀ lò ẹ́ lòkulò that's all right that's my pen ah ọ̀gá all right um, yeah. ẹ sọ tó jìnnà sọ. kí ló ń ṣe ẹ joe ah, ní etiquette office ni ṣó mọ̀ ẹ́ pé tí ọ̀gá bá ń kàwé lọ́wọ́ tó o bá ti gbójú sókè o ò lè sọ̀rọ̀ ó dìgbà bá gbójú sókè tó mọ̀ pé o ti fún ẹ látẹ̀ṣọ̀ ni. i'm sorry sir. yes o ti fún ẹ látẹ̀ṣọ̀ báyìí. ẹ ẹ ọmọ yín ni sir. ọmọ tèmi. bẹ́ẹ̀ ni sá fẹ́ wọ school. kí ló ń ṣe Yorùbá kí ló tó sọ pé ọmọ yẹn ní problem nǹkan ṣẹlẹ̀ sọmọ mi wọ́n sọ pé ọmọ yín ọmọ tèmi wò. ọmọ mi sà gbẹ̀ngà. ẹ lọ sọ wo skul ẹ. torí ẹ̀ náà ni mo ṣe wá kẹ́ assist mi sà ó kù twenty five thousand kówó yẹn pé sà. ọwọ́ àyè tó kù sí i ṣé mi fi wá fún ẹ kí ni déètì rí. ọ̀hún di twelve lè ní sà. twelve john ló gba salary. ẹ ṣe rí one eighty five gangan lówó tá need mo ti wá rí one sixty so kù twenty five thousand sà. fọmọ mélòó. ọmọ mẹ́ta mo bí sà. you see mélòó lè mi bí i have just two children méjì ka ọmọ fọlọmọ ọ̀rọ̀ pé wọn kì í ka ọmọ fọlọmọ ká torí kí ni ìmọ̀ wọn ara ní bí mo ṣe kàwé tó tí mo dẹ̀ ń gbowó ńlá tó mo fẹ́ rí i pé mo ná owó gidi sórí àwọn ọmọ yẹn mo ra bí méjì ìwọ common driver òbí mẹ́ta ìkọjá yìí ni kí ló fẹ́ fi rán wọn kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu báwo ni ẹ fẹ́ survive tó bá yá ẹ̀ láwọn ọmọ yóò tọ́ ọmọ àbá rẹ̀ nẹ́tò o ti bímọ púpọ̀ ju three. ẹ ẹ kí ni kí wọ́n ṣe báyìí sá. o lè lọ sí báńkì lọ yáwó náà. it's um, o lè wá ní bá ní one thousand naira kò ní ọwọ́ tó. Túnjí. àwọn ah, kò tún jí kí ló dé ọ̀nkú tún jí. jọ má bínú torí Ọlọ́run. kí ló ṣe yín. kò sí jọ mo ń wo jẹ́mú lè léyìn kan ló fóònù mi jọ. Ah, fóònù yẹn wo torchlight ọ oh, ẹ fọ́ níṣà wọn lè ra seven hundred. kí ló ṣẹlẹ̀. Gbénga ló fẹ́ wọ school mo bá lọ bá ọ̀gá one hundred and eighty five thousand mo nídìí mo ti rí one sixty ó kù twenty five thousand kò sí tọ́gà ọ̀sọ̀ tán o ti wọ́n jù òṣèké nìkan jù àwọn àgọ́ òbí mọ́ tó báyìí àwọn tó bá yá kálọ́ mọ́ yín sórí ọmọ wá sórí ìjọba yín lọ wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí blast mi ni. ẹ̀yin gan fọ ni ẹni ìdòwú ẹ wá lọ bọgà. èmi kò fún mi kò yá mi ni. ẹ̀rọ ìbọn máa rí ya yín ṣá wọn ò lè rí fún yín. Hmm. mo dẹ̀ mo fẹ́ ṣe ń lọ o mo fẹ́ ṣe ń lọ o tó o bá rí bí ọ̀kà ṣe máa ń ya ẹ dúró ná bóyá lálẹ́ yìí sí àárọ̀ ọ̀la mo lè bá yín ya. àbá yẹn o àní tó bá ti parí oṣù ẹ máa fún mi. mo lè fi five thousand kó tó thirty thousand. ẹ má ṣe ìyọnu owó a kì í gbé owó. àbá yẹn. àbá yẹn wà tó bá dàrú ayọ̀. ọ̀gá mo dẹ̀ mọ̀ bó ṣe ń lọ rẹ̀ ní bó ṣe ń lọ mo bó ṣe ń yáwó mi ò lọ tọ́ sí ìwọ mi mo bó ṣe ń lọ rẹ̀. bọ́dá mi ọ̀rọ̀ tí mo bá yín sọ ẹni ẹ̀. ok tó máa bá wa wa mọ́tò. ẹ pẹ̀lẹ́ o aláfíà lẹ wà dáadáa ni sá. wọ́n hmm. lẹ mọ mọ́tò wa dáadáa. dáadáa sá. ó tọdún mélòó tẹ́ ti ń wa mọ́tò. a ti tó five years sá. Ah, ẹni driver's license. mo ní sá. ó tó ẹ̀mí ló tẹ́ ti láksidẹ̀ntì rí. Ah, ọlọ́mọ jẹ́ kárí bí sá mi ò láksidẹ̀ntì rí sá mi ò fi mọ́tò ha mọ́tò kan rí sà. ok túnráyọ̀ sa ọmọ ilé ẹ bẹ́ẹ̀ni ọmọ náà ẹ. kódà àdúgbò rẹ àdúgbò mi gangan ló ń gbé. ok ẹ ẹsẹ ọlẹ yìí ń ṣe. mi ò lẹ́ṣẹ̀ kankan. ẹ mọ lọhùn. ẹ mo yọ lọhùn bẹ́ẹ̀ wẹ ẹlẹ́sìn dé ẹ èwe la fẹ́ gbàgbọ́ náà gbogbo ẹ ti di yẹlẹyẹlẹ ńsìn so ẹ lọ church ẹ lọ mọ́ṣáláṣí. christian ni mí gangan pé wọ́n bí mi christian ni mí àmọ́ mi ò fi bẹ́ẹ̀ ṣe sí mẹ́ẹ̀. ó dáa mo ti gbọ́ um, <clears throat> ìgbà ilé lè bẹ̀rẹ̀ iṣẹ́. Ah, kò sígbà tẹ bá ní kí n bẹ̀rẹ̀ ń mo lè bẹ̀rẹ̀ tẹ bá fẹ́ jáde ń gan mo lè gbé yín jáde sá. all right tó bá di lọ́la kẹwàá bẹ̀rẹ̀. ọ̀rẹ́ mi ṣe. tí eh, o lè lọ dórí mi ta. ọ̀rẹ́ sá. yẹ́sà èmi ò ní gbà nǹkan tó ń sọ fún mi lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀ mi ò ní gbà fún àwọn tí mi ò bá lè gbà fún ìyàwó mi mi ò lè ní kọkùnrin mi gbà ọ́ ní gbà fún àwọn. hello hello ìfẹ́. Bùrọ̀ṣẹ́gun. ah dákun mọ́ bínú torí ọlọ́run mo ti ń bọ̀ ọ́ ọmọ tó mi lè lè fọ̀rọ̀ rẹ ṣeré mo ti ń bọ̀ sẹ́ ọlọ́run sórí lójú ọ̀nà ibi tí mo ti ń bọ̀ tí mo ti bẹ̀ẹ́ dọ́dọ̀ rẹ gan ni mo ti gbé ọkọ̀ ń dẹ̀gbẹ́ báyìí tó ń ṣe jàgàjàgà wọn àwòkọ́ ó dàbí pé táyọ̀ ọwọ́ wájú ti lọlẹ̀ nu o ni mo ṣe ní pé kí n géèjì rẹ̀ lọ́dọ̀ kìnìún fọ̀gá ń bì báyìí dákun fún mi ìṣẹ́jú márùn-ún péré ń dọ́dọ̀ rẹ ní ìsìn báyìí báyìí ọlọ́run. ókè mo ti gbọ́. ìfẹ́ fún owó tí lẹ́nu kí ló dé. òwò dáìbà ni ìwà gbé mi látẹ̀kọ́ ó mà ti sún yẹn. ẹ nísìnyí nígbà tó ẹsẹ̀ ń gbégo dúró ó ṣe dẹ́ka wọlé. èlò ni ẹ̀kọ́ hundred naira hundred naira. ẹ ṣeun. dàbò ẹ mọ bínú lórí Ọlọ́run. tẹ bá tún sọ pé má bínú bẹ̀rẹ̀ má gbá etí yín Ọlọ́run bá ìwọ náà lọ rán mi ìwọ ló ní pé kí n gbọ́ sàwọn kankan nígbà tí mo ń bọ̀ ni mo wá rí pé ọkọ̀ tí ń dẹ̀gbẹ́ pé rábì pé táyà àbíkan ti lọlẹ̀ ni mo ṣe ní pé kí n yà lọ́dọ̀ fọ̀gánáìsà kí ọba mi nǹkan bá mi pọ́ táyà ní tó jẹ́ ń pẹ́nu mọ́ bínú mọ́. kí mo rán yín iṣẹ́ ni ẹ wá ń bá bára kan òṣìkiri ẹ̀ ń rìn kiri ẹ̀ lẹ́ẹ̀lọ́ṣẹ́ táyà ìwọ lórí burúkú tíṣà bá ń wù yín ṣe ẹ̀ẹ́dẹ̀ tó ní sùúrù ó ṣàì pàlàyé ló ń ṣe fún ẹ náà ó ti tó náà má bínú ní sùúrù. ṣé wọ́n sáré pé ẹ̀bẹ̀ náà ni ẹnìkejì rẹ̀ ń bẹ̀ yìí bó ti ẹ̀rọ ti torí ọlọ́mọ mi lára ó ti ẹ̀rọ tọjọ́ orí. ọjọ́ orí ìwèrè wo lẹ ń sọ kí ló kọ́ mi ẹrú lẹ ń ṣe bàbá mi ọ̀dọ̀ bàbá mi lẹ ti ń ṣerú tẹ́ ẹ bá mọ̀ ẹrú lẹ dẹ̀ máa ṣe kú ẹ máa sàn wá kú ni mo dẹ̀ máa délé mo máa rìpọ́ọ̀tì yín fún mọ́mísì mi mo dẹ̀ mọ̀ ọkọ tó máa ṣe fún mi mo ti ẹ̀ mọ ẹrú lẹ máa ṣe kú kí ló kọ́ mi pẹ̀lú yẹn. ọ̀rọ̀ àmọ́bìnrin mọ́bìnrin torí ọlọ́run sọ ọkọ̀ kọ̀ ọkọ̀ ni wọ́n ṣe pè local man ọkọ̀ ṣọ́ọ̀ṣì ń pè lọ́kọ̀ ni. mo dẹ̀ ṣọ́ọ̀gbé tẹ bá délé ẹ máa jìyà yín tí máa I will punch you. ẹ kò yẹ kó le tó báyìí. ṣẹ́gun kí ló ń tọ́ka ọmọ mi fi lọ gbé káì. kò ń ṣe pé bóyá mò ń wo ọ̀nà tó fi lọ gbé òun náà ló sáré ní kí n bó ìyá abì kan ni mo fi lóbi di pé ó dàbí pé nǹkan fẹ́ gún táyà ní táyà lọkọ̀ fi ń jẹ̀gbẹ́ ni mo lè jọ. ẹ kó fẹ́ ẹ sọ ṣé káàpù wa bàbí tó dúró sí ó ṣàlè ó rìn lọ́ba káàpù ni ó ṣí sáré tẹ̀lé gbà. ó bẹ̀ ó bí ó kí n tó máa bẹ̀ tán ó ti bínú lọ ni. bí gbogbo ẹni oṣù ẹ sàn jàre á kí ló máa ń ṣe ń gan náà ọwọ́ òṣìwọ́ ló ń sọ lẹ́nu tó ń dùn lẹ́nu èyí á ah, ojú àárọ̀ yóò ṣì lẹ́ máa fi ṣe káàkiri ìgboro àti wọ́n sọ pé ká tún lọ sọ́dọ̀ pé kò tiẹ̀ tún lè torí ire kó tún kí gbogbo nǹkan ẹ yí padà kó máa rí nǹkan jẹ o tún á sọ ṣe ọ̀rọ̀ sí mi bí tí wo bá ní ìran kan tó dé bẹ́ẹ̀ ṣe rí yìí tó wà nílé ọlábà yìí ṣé wàá lè máa ṣe gbogbo òṣì tó ṣe ah, kí ló há ẹ lẹ́nu kí ló há ẹ lẹ́nu. ẹ wá bínú èmi kọ́ bí wàá ṣe bẹ̀ náà nìyẹn ẹ má bínú ọmọ dáfítì nǹkan tó ṣe fún mi dọ̀bálẹ̀ fún bẹ́ẹ̀ jáde ah. mo ní kí n dọ̀bálẹ̀ fún fẹ́. oúnjẹ ló ń jẹ ó lẹ́nu fi mí dọ̀bálẹ̀ kò bẹ́ dáadáa. ṣé bí wàá ṣe bẹ̀ náà ni dọ̀bálẹ̀ gidi kò bẹ́ ni mo sọ fún èyí bẹ́ẹ̀ ni sórí dúdú ẹ̀ yìí ló fi ń wọṣọ ló fi ń jẹun ló fi ń mí. ìwọ ẹ sọ fún wọn kọ́ ìyá tètè tètè ló yẹ ah nọdọ̀rọ̀ ah, alẹ́ fọmọ mi ní ní ìbánitápọ̀ bá ṣe sẹ́yìn ọkà lórí. bọ̀dá ṣẹ́gun. orí ìrònú ilẹ̀ ti wà látàárọ̀ ẹ wo gbogbo bí pé màdàmú ṣe ń bá ń sọ̀rọ̀ pátá gbogbo ohun tí ń sọ sí gbogbo ẹ pátá ni mo gbọ́ gbogbo ẹ pátá la mọ̀ pé màdàmú burú sọ̀rọ̀ mi ti yé méjì lọ́rọ̀ yìí o tẹ́ ẹ bá ti mọ̀ pé ìwà tí màdàmú bá ń gba tẹ̀yìn lọ́rùn ẹ máa bọ̀ ṣiṣẹ́ lọ tẹ́ ẹ bá ti wá mọ̀ pé ẹ lè faradà ẹ fi iṣẹ́ wọn lẹ̀ èmi ń tèmi o tóṣù bá ti parí èmi ò ṣiṣẹ́ mọ́ èyí fi iṣẹ́ lẹ̀ torí gbogbo ìwà tí màdàmú wù pátá wọn ò mọ̀ pẹ́rú ní baba ọ̀nà méjì wọn kàn wùwà bí ẹni tí ò tiẹ̀ mọ̀ pé òun lè máa ru ọ̀la bí mo ṣe ní tẹ́ ń sọ̀rọ̀ ọkọ bẹ́ẹ̀ sí ni mo ní wá sọ fún yín. aláàtìṣe yìí ni wọn àti fún ọ bọ̀dá. máyọ̀wá ṣé nǹkan kan ló ń pẹ́ lẹ́rìn lọ́tọ̀ ni àbọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ. bọ̀dá ẹ ní sùúrù sẹ́rí ẹ jẹ́ ń béèrè nǹkan kan lọ́wọ́ yín ṣé mo lówó tó yín ni. máyọ̀wá ìwọ lè máa mú èmi mọ̀ má tọ̀ mí irú ilé ẹ̀ ń sìn wọ́n lọ bíi mẹ́rin náà ẹ̀gbọ́n ọ̀dẹ̀ kọjá ọkọ̀ ṣọ kó o ní ṣe olówó tó mi. bọ̀dá ẹ ní sùúrù ẹ ní sùúrù sẹ́rí gbogbo nǹkan tẹ̀ rí ẹ̀ ẹ̀ ṣọ́ọ̀ mi yẹ yín ìyẹn ò ní pé kí n lówó mo fẹ́ kú ni báwo ni mo ṣe Ah. Eh, bó bá tọ̀ mí mi ní tọ́ra máyọ̀wá bá mi wá owó tí mo sọ fún ẹ business mo fẹ́ fi ṣe wà very very important kó sin bá ní mò ń bá báǹkì mi sọ̀rọ̀ ń sìn ọ̀tọ̀ ní táwọn máa sọ lórí nǹkan kan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú wa. ẹ mọ nǹkan tí máa ṣe nǹkan kan ṣo ni mo feel pé mo lè ṣe fún yín eh, mo ní source tí mo ti lè bá yín yá owó yẹn bó tí n bá ya fún yín ẹ máa dá padà o. mi ni mi dá padà ṣe bí business mo fẹ́ fi ṣe mi ní kó fún mi tí n bá fẹ́ ní kó fún mi ọ̀tọ̀ ni ṣé kápẹ́tà ẹni máa ní kó déédéé fún mi. no problem um, mo fẹ́ make our moves kan ní next week ṣe n get tí n bá dé ní next weekend màá wá bí mo ṣe máa arrange gbogbo owó yẹn fún yín so ẹ̀yin náà lè wà ah! kí ló ṣẹlẹ̀. time ti lọ gan-an wo no problem sórí n bá dẹ̀ délé tí àwọn ẹbá bẹ̀rẹ̀ sí pariwo pé mo pẹ́ màá pè ẹ́. tí ah, ah, àwọn ẹbá jáde tó burú ìwọ ni mo máa tọ́jú ẹ̀ nínú ìṣòro àwọn ọmọ lílo ẹ má jẹ́ kó jẹ́ ọlọ́sẹ̀ kan tó máa di oṣù mẹ́ta because business wo fẹ́ fún oye ṣe kì í wà very very important. màá mi sọ pé mo gẹ̀ẹ́tì gbẹ̀yẹ́dì fún yín tí bá dé. ṣé wàá bá mi. ẹ̀ tọ́jú ara yín. no problem. kẹ̀dẹ̀ bá ń kí àwọn yín náà. time to eleven. òní dúró ni. ẹni ọgbọ́n tí mi ò bá rí yín mi ò kí lè jẹun mi ní lè sùn mi ní lè ṣe anything. mo dúró dúró mo wò tábòtá mi ìrẹ́ ní bọ́ọ̀dì. ọ̀dọ́ òní bínú bàbá ọkọ ẹ náà ló dá mi dúró ó ti mọ máyọ̀ wá tó bá ti rí mi báyìí pé ẹni purọ́ lọ́run ni èrègbè èrègbè èrègbè ló kàn bá mi fọ̀ ṣé ẹ má bínú. síbẹ̀síbẹ̀ náà ẹ ti pẹ́ jù. ṣé bá a jẹ ti bẹ̀rù pé kí ẹ má bínú àbí kí lẹ tún fẹ́ máa ọmọláàbí òkè ń ṣe ẹ̀ẹ́dọ́ sísítà tí o ti dé láàárọ̀ la. torí kọ́ńpìnì tá a ń lọ yẹn títí tòye tí a gbọ́dọ̀ débẹ̀ wọ́n dẹ̀ ládìrín gan. fíyẹ ṣe jà náà. ẹni sùúrù. ẹ ṣẹ̀ wọlé dé lálẹ́ yìí ẹ tún jí lọ síbì kan láàárọ̀ la ẹ ṣe kú jẹ́ kó máa gbé mọ́tò lọ sóò tó bá ń bọ̀ láàárọ̀ á lè easy fún. báwo ló ṣe ronú báyìí jọ tí ń bá ní kó máa gbé mọ́tò lọ́lé tó lè bá cross ẹ̀ tí wọ́n bá gba mọ́tò lọ́wọ́ ẹ̀ kan ok kó tó wá gba mọ́tò kan ní kókó tí wọ́n bá tún pa ọ̀tá ẹ̀ ó mọ́lẹ̀ tá a wà yìí náà lè ní tówó mi ìbá tún dé jù báyìí lọ ọ̀tọ̀ ní nǹkan táwọn máa sọ. ẹ òótọ́ ni nǹkan tẹ sọ ẹ tó bá ṣe pé yẹn ni ẹ jẹ́ kó sùn sí bíbá ilé ni ilé ẹ̀ náà sọ wá lè yí sí fún yín náà ní ah, nǹkan tí mò ń ṣe. Ah. ṣé ó dáa kémi sùn tìyàwó àtọmọ ti tèmi kó o má lè lọ sùn tìyàwó àtàwọn títí rẹ àbí. Ah, um, ẹ dẹ̀ máa wọ ọ̀gá gbogbo tí madam sọ náà ni èmi náà reason sí mo lè sùn bíbá yìí tó bá dẹ̀ kí n máa gbé mọ́tò lọ́lé náà ni kò sí olè kọ́kọ́ tó máa kọ́ mọ́tò lọ́wọ́ mi sá so a lè fi yá náà ni sa. so tó bá di six thirty kó tètè débè báyìí so ká lè tètè máa rún ó ṣe jà. kí wọ́n lè máa bára bẹ́ ṣe. àbí ǹjẹ́ tí wọ́n bára bẹ́ ṣe. ẹ̀rọ wẹ̀ kí wọ́n lè jẹun. ìkúrú ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀. wọ́n ní òsòpé dírẹ́fà olóyè fọlọ́runṣọ́ ni. ṣe pé wọ́n ní pé mo sọ pé sà bó ṣe rí gangan nìyẹn òṣìṣẹ́ wọn ni mí àwọn èèyàn yín kàn kó mi mọ́kànkọ́ ẹran mérò ni sà. bó ṣe rí gangan nìyẹn àbí òun try láti wá ọ̀nà àti àti escape. ọ́fíṣà ah. ah, sà ńgbà tẹ pé olóyè fọlọ́runṣọ́ kí ni tó ṣẹlẹ̀. yes i try number one, number wọn ti pa fóònù. wọn ti pa fóònù ẹ ti wá try ẹ lénìí. Ah, fún mi ní nọ́mbà yẹn. nígbà tó lọ ah tó sẹ́rùn tí bàbá èdè mọ ibi tí mo ń lọ tó ń bọ́ wà very important sí i bá mi o. báwo wá ní ṣé nọ́mbà ẹ̀ ti lọ. ah kò máa lọ. ẹ. nọ́mbà ẹ̀ ò lọ. láti ẹ̀kan ẹ tún pè bóyá ó ti sùn lọ ni. ah my god kò lọ. tó bá mọ nǹkan tí mo fẹ́ lose tó bá mọ tí mo fẹ́ lose. ẹ ní sùúrù ẹ tún nọ́mbà ẹ pè. Eh, eh ṣé mi sọ fún yín lánàá tẹ́lí mò ń gbé. àtúndì ilé eh. ìyá rẹ. hello. ẹ pẹ̀lẹ́ sá o ah, olóyè fọlọ́run sọ́ni mò ń bá sọ̀rọ̀ sá. yà yà yà èmi ni. Ah, ọmọkùnrin kan wà lọ́dọ̀ wa ń bí ni ah, ó ní òun ń bá yín ṣiṣẹ́ bídèmí. bídèmí dírọ́bà mi ni. dírọ́bà yín ni àmúhun ní alẹ́ àná níbi tí wọ́n ti ń jalè ibi tán ti jalè láti mú. àánú ah, nínú kò lè jalè. láti látàná yẹn láti ń try number, yín sá. èmi ti pa fóònù gbà yẹn. ah oh oh oh okay okay okay sir ẹ ṣe gbọ́n sir yes sir. ọlọ́wà pẹ́ iná lè ẹ ṣe gan ẹ bá mi rè léṣe ẹ ṣe so màá rí dpo yín náà tí bá ti jáde ẹ ṣe gan ọlọ́wà pọ̀ yín rè. Hmm. kò máa bọ orí ẹ tó bá dẹ̀ ti kúrò níbí kó lọ gbégbá ọpẹ́ ibikíbi tó o bá ń lọ bó jẹ́ church ni bó jẹ́ mosque bó dẹ̀ jẹ́ the other one kò lọ́ọ́ máa dúpẹ́. Ah, officer sir ẹ lọ prepare uh, bail bond ẹ okay sir kò gbé fáìlì ẹ wá síwájú mi but as ma need uh, ti fọlọ́run sọ tó máa ascertain ẹ. a máa rìn gbèrègbèrè kiri. ìka ni ìka yóò ọrùn ni ẹjọ́ dúró ná ṣé ẹjọ́ ìbá ò kí ń ṣe èèyàn ni ṣé mi pariwo tó ń bíbà ìlànà tẹ ni mò ń bẹ mo ní kẹyọ kí dírẹ́bà yẹn sùn sí bíbà ìlànà tàbí kó máa gbé mọ́tò lọ ẹkọ̀ ẹni rárá kó máa gbé lọ ah, tó bá jẹ́ ọmọ tí níṣẹ́ lè ṣe bẹ́ẹ̀ fún ah, ìka níyìn náà. Ah! ṣé mo máa lose contract torí ọlọ́run my god. èló ló pe hòtẹ́ẹ̀lì wọn ẹ̀ náà twenty nine thousand naira lọ́nà méje ó kọ́ èlò ní jẹ́ for that seven days. Um, màá fún ẹ ní two hundred thousand naira kó lọ deposit. wọ́n ló bẹ̀rẹ̀ lọ́jọ́ lábùjá. ní program kan tí mo fẹ́ ṣe. ní program èmi náà tán lójú ara ẹ̀ tí n bá gbé five hundred thousand naira fún ẹ̀ wọ́n lásán tó dáa bí dáa. I'm doubly sure that right. Hey, Atoda. Sir. Ṣé o okay? I'm alright sir. Mo wà sir. Ó dà. Ó dà jẹ́ ká tiẹ̀ ṣì débẹ̀ náà. Tá a bá débẹ̀ when we get to the bridge we shall cross it. I'm ọ̀dà máa ṣe when we get there okay. dúpẹ́ o ẹlẹ́dá mi mo ti lọ mú mi ò gbọ́dọ̀ jábọ́ ẹlẹ́dá mi mo ti lọ mú mi ò gbọ́dọ̀ jábọ́. Hello? ẹ ẹ mímì kí ló ṣẹlẹ̀ ẹ pé kílẹ̀ pé. ẹjọ kí ni a fẹ́ ṣe é sìn ni máa kàn ìlara mo ti ń bọ̀ mbẹ́ ìsinsìn mo ti ń bọ̀ mbẹ́. àtàdá o tí ì ní mọ́tò ìtàn ni. olú ni mò ń nù lọ́wọ́ ó sọ pé ìyàwó mi lọ́sítù sí pé ó dàbí operation ni wọ́n máa ṣe fún un. Eh, operation ah, ẹ ẹ mọ̀kàn tó máa ṣẹlẹ̀ fi mọ́tò yẹn lọ ilé máa lọ máa lọ tètè lọ bá wọn tètè lọ bá wọn. wọ́n ń bí ìfọwọ́ tó ń gbà. Ah, ah, eh, màá bẹ́ẹ̀ sọ fọ́ọ̀gẹ̀ eh, ọlọ́run àsọ̀láyà o. ọlọ́run àbọ̀wá sọ̀láyà tàlàfíà o ẹwà báwo ni ó ṣe. mo fẹ́ sáré jáde bọ́ tí dókítà bá béèrè mi kó sọ fún ọ pé mo sáré lọ ra nǹkan ní ṣó ti gbọ́. níbo ló ń lọ. ìyẹn ò kàn mo ṣàfẹ́ jáde. o tún ti bẹ̀rẹ̀ ṣáà máa pẹ́. tí dókítà bá ti béèrè mi ṣáà sọ fún ọ pé mo lọ ra nǹkan bẹ́ẹ̀ ní ṣó ti gbọ́. ṣáà máa pẹ́ ẹjọ́ tó ń bọ̀ ẹjọ́ tó ń bọ̀ ìyàwó yín. ìyàwó wọn fẹ́ ṣe operation fún un torí ẹ̀ ni ẹjọ́ ìgbòlúwà ń sìn. ìyá ètò ni but ẹ wo nǹkan tí dókítà sọ ni pé kẹ́kọ̀ọ́ lọ deposit eighty thousand naira fún cashier. ó dà pé nǹkan ṣe àbí eighty thousand naira owó kíni. bẹ́ẹ̀ ni tó lè bẹ̀rẹ̀ operation. èló ni sálárì wọ ọgọ fúnra rẹ̀ ṣé òfúra rẹ̀ rí forty thousand rí wọ́n wá wọ́n sọ pé kí n lọ mú eighty thousand wá irú ìwé náà máa sọ fún pé kí n lọ mú eighty thousand naira wá mo rò pé nǹkan ṣe é o fẹ́ gbogbo lọ́wọ́ mi àbí. that's not the solution ẹ lọ deposit eighty thousand naira ẹ deposit eighty thousand naira. Ah, irọ́ kò wá ní kí n lọ wá ìkọ́lé mílíọ̀nù naira wá ní ìfọ ìwé ìwé ìwé ìwé lọ́pọ̀ yìí dàbí sọ fún ẹ̀ kó dáwọ́ ìwọ pẹ̀lẹ́. báwo ẹ̀sà ó lágbára sá. how far. ah worst go sá kí ló dé wọn ni wọn máa ṣe operation fún mi sá. ẹ jẹ́ kán ṣe mí ni kán máa ṣe èmi kọ́ owó ni sá. o lówó. mi lówó kankan bí kankan. o lájẹsẹ́kù ni. ẹ sá ẹ má yẹ kí n tàn yín jẹ kó sówó kankan bí kan ìtúrú ẹ̀ náà ni mo ṣe ń sáré bọ̀ bí eighty thousand naira ni wọ́n ní ká kó wá. lọ́kọ̀ọ́ fún wọn. ẹ sá mi ní mi ìyá mi sá ẹ yá mi lówó yẹn máa dẹ̀ máa dá padà fún yín sà. àtọ́ndá èlò náà ń gbà lóṣù. twenty thousand naira sà. káàdì mo yá ẹ ní eighty thousand naira oṣù mélòó ló máa fi dá padà. ẹ sà mo jẹ́ kẹ́ máa yọ kẹ́ bá fún mi lówó oṣù fóṣù mẹ́rin yẹn sà. tí n bá kó eighty thousand naira fún ẹ tó di ọjọ́ kejì tí mo kó fún ẹ tó lé ìwà bọ́ta ló fẹ́ lù sí. èmi ò ní wá mọ́ ṣé mi ò rí ẹ̀rí ni. ó yà mí lẹ́nu ni sà aláàánú mi olóore mi ah, máa sọ pé mi ò wá síbi iṣẹ́ mọ́tò rí máa wá mi ò ṣèyàn bẹ́ẹ̀ láti gbà tí mo ti wà lọ́dọ̀ yìí ẹjọ́ torí ọlọ́run eighty thousand. twenty thousand here owó oṣù ẹ̀kan ni mo kó lé ẹ lọ́wọ́ yẹn tó bá bẹ́ẹ̀ fi bí iṣu mi àjẹ́ àdì. sá twenty thousand naira kí ni mo fẹ́ fi ṣe ní eighty thousand naira. oṣù èpè mo fi ṣẹ́ láàánú ni kí iye kóṣù ti pé oṣù èpè. Ah, ẹjọ sá bàbá wàhálà ló lè sá. twenty thousand yóò lè lọ ọ̀pọ̀ kan gbèsè mi náà tún bọ́ sí fún mi kò wá jẹ́ kàǹkà ṣẹ́ẹ̀kì fún mi èmi náà fẹ́ lè lé ìtẹ́lẹ̀ kọ́ ẹ̀ṣọ́ lọ́sà àtọ́lá màá lọ léyìn alo malo malo malo. aláìmọye ni o mo fẹ́ ṣe aláàánú ìnà nígbà tí wọ́n ṣe pé wọ́n fi wọ́n rán mi sí ẹ̀mí fi jíṣẹ́ má lọ. malo malo malo malo. tó o bá sọ pé sọ̀rọ̀ fún that is pure emotional sentiment i don't need it. no no no no no no. Ah, kí ló dé ẹ̀yin yẹn ṣe ń dúró báyìí náà ó máa lójú àánú o mo tún kó twenty thousand naira fún ẹ òun sọ pé o níbi tó lọ o níbi tó gbẹgbẹ nípa ìyá náà ṣáàjà rẹ náà. ọ̀gá mi ò lẹ́nu kankan yàtọ̀ sẹ́yìn. tó bá jẹ́ mi nìkan ló kù fún ẹ ní gbogbo àgbáyé ilẹ̀ mi wọ́n fúnra rẹ o ní problem ó jẹ́ máa jẹ́ mi nìkan jẹ́kẹ́ mi náà jọ ìnà àwọn tí ò sí fún ẹ yẹn. get out. ètò tó lọ ọ̀gá ẹ má jẹ́ kó máa ikú sí lọ́wọ́ ọ̀jọ̀. mi ì láìkí gbogbo orúkọ bẹ́ẹ̀ o emotional sentiment ni o ọgbẹ́ mi kí lọ́ba kú má jẹ́ kí n lánàá mi sọ pé kí lọ́ba kú kó kú o. You bínú ní àná nígbà tí mo ń gbé ọ̀gá jáde ọmọ àtọ̀rẹ́ wọn jọ ń sọ̀rọ̀ kan nínú mọ́tò wọn á dọ́gbọ́n fi tí kọ́ ọ̀rọ̀ yẹn mọ ọ̀rọ̀ yẹn wá dá lórí ọ̀rọ̀ dókítọ̀ wọ́n ní bí oṣù bíi mẹ́ta mẹ́rin dókítọ̀ lè máa pe àwọn. mo rò pé tí wàá bẹ̀yìn sọ kẹ́yìn bá ń bá dókítọ̀ sọ torí èmi ò lè súnmọ́ dókítọ̀ ẹ̀rọ tíjọ́ tí ọ̀gá ṣe birthday mo ní gbogbo èèyàn ló fáwọn ní gift bí dókítọ̀ nìkan ló fáwọn gift according nǹkan tó sọ mo wá ní ti wá sọ fẹ́yìn ẹ̀yà mo tẹ ṣe máa dọ́gbọ́n bá dókítà sọ. ọ̀gá láwùn dókítà ní àwọn dókítà dókítà kò lè fẹ́ wáyé ọkọ báyìí tọrọ ẹ̀yà ẹ̀wà kan just a pieces of ẹ̀wà kò lè fi tọrẹ pieces of ẹ̀wà kò lè fi tọrẹ fún yàn. ẹ̀yẹ mo tó ṣẹlẹ̀ ojú orí ẹ pé ìmọ̀ àgbà dókítà sọ pẹ̀lú style náà ni kò ṣe bá sọ̀rọ̀ direct ṣùgbọ́n mo pè lágbára ọlọ́run a change. gbogbo ẹ̀yin lára ẹ̀. ẹ̀ tọ́kítà máa mú un lọ. ẹ ṣe gan dọ́kítọ̀ wọ́n ní àwọn tó jẹ́ pé. Ogun kí ló ń ṣe ń tẹ ìbára jẹ báyìí? Ọkùnrin ní ìlà èdè ń ṣe bí obìnrin. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ lórí pé omi ló dáhùn agbèfọ̀. Ṣé bí ọmọ lẹ́lẹ́sì tó wá jẹ́ pé àtìyá àtọmọ lẹ́lẹ́sì kọ́kílẹ́ fẹ́ ṣe fọ́lọ́run? kó sí ìwò ìwò ni láìbẹ̀ ṣe ṣe ẹ ti bára jẹ́ jù ú kẹ́ẹ̀dẹ̀ máa wò ó ṣé wọn kí oògùn nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀yìn ẹ̀kọ́ ọ̀sẹ̀. tó bá jẹ́ pé màtá sọ fún yín pé kẹ́ẹ̀ ti tètè kówó wá ní ti tètè rí owó yẹn kó sílẹ̀ ṣe mọ̀ pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní lè ṣẹlẹ̀ bóyá abẹ ṣe dé sí ká máa sọ fún pé bíbí yín rèé o ìyàwó yín rèé o kẹ́rí àwọn méjèèjì papọ̀ bọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ lẹ́rùn and i'm very sure ọlọ́run tẹ̀lé wọn ìbò ṣe bí kò ní pín sí ẹ̀ máa tó torí mi ṣẹ́gun kú èyí ẹ má kí n nà kú ní ìgbà tí àwọn máa ṣe báyìí kí lè fẹ́ kí àwọn yìí máa ṣe. Ah. bóyá tẹ bá ti ṣe tó kẹlẹ òwe àwọn yìí ní word. Ah. sorry. Ah. jẹ́ kí ọmọ yẹn kú sínú ìyàwó mi. àbí mo ti dúpẹ́. ìpìlẹ̀ ìpìlẹ̀ ṣe mọ́. mo ti dúpẹ́ mo ti dúpẹ́. ìpìlẹ̀ àti sọ̀rọ̀ ọmọ ọgbọ́n tó ṣẹlẹ̀ fẹ́yà kí n máa lọ sínú wọ́ọ̀dù pẹ̀lú lọ báyàwó yẹn. Hmm. àbí. Hmm. Hmm. alright ẹ kò lè ṣe gbọ́ pẹ̀lẹ́. ìyá. hello hello sir hello sir ẹ kú afẹ́rẹ́ yìí thank you very much sir thank you very much sir i'm grateful sir As ṣé gan sir ah M ẹ ẹ mà ṣe é gbẹ̀mí náà má ṣe ń gbọ́ mà nìyẹn pé ó mà dẹ̀ ti di tọ́gọ̀ fún ọ ojú ogun mà ti wá lé báyìí ah, wọ́n láti di mẹ́jọ bẹ́ẹ̀mí náà ṣe gbọ́ nìyẹn wọ́n ní dr látúndé náà tó ti join and even dr sofolúwẹ̀ tó ti join mẹ́jọ why kí ló dé tó dún ogun ojú ojú ogun òun wà lé tó báyìí èmi wò dẹ̀ wà lókè pátápátá kí ló dé tó di nǹkan tó yẹ pé a máa ṣe kinní and to make to make matter worst ọ̀gá tá a wọ́n kàn dì síbẹ̀ gidigidi wọn àmọ́ àmọ́nú wọn àmọ́ òṣàgbéni máa ń fọ wọn àmẹ́ntẹ́ni tó ń ṣe ẹ ọ̀gá ọ̀bẹ ni mo di sọ̀rọ̀ a lè rí di wọn wọ́n kàn look straight ah, ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu ah, ẹ ṣé gan ni mo dúpẹ́ i'm very grateful i shall i shall forever be grateful to you sir ẹ ẹ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín tolúwa ló máa ṣe ẹ̀ ẹ but uh, this time around eh, ó yẹ kó ó yẹ kí tolúwa yẹn ṣe sọ́dọ̀ mi ẹ eh, ó yẹ kó ṣe sọ́dọ̀ mi mo ti ṣiṣẹ́ yẹn i've been doing my work <sighs> àmì àmì àmì àmì àmì sá àmì àmì àmì àmì sí yín náà dá sá lágbára Ọlọ́run ẹ ṣe gan sá ẹ túbọ̀ tọ́ wa pẹ́ sá thank you very much sá i'm grateful sá bye bye bye sá. Hey, <laughs> hey, oh my God. Oh sùn ibi iṣẹ́ dẹ̀ ṣe wá lé tó báyìí ga o. It's right. Okay. It's right. What about ẹ káàbọ̀ sà sáà gbọ́dọ̀ sà. paná paná ẹ́ńjìn mọ́tò. ọ̀ṣẹ́ oh, ìgbésẹ̀ ire. Hmm. excuse me mi ì dẹ̀ mọ̀ bóyá ẹ máa fẹ́ kí n kàn sọ kankan ní sà gbogbo ohun tí aládùn àyẹ̀ sọ ni mò ń fetí kọ́ mo dẹ̀ ní ẹnìkan tó yẹ pé tí n bá mú yín débẹ̀ gbogbo tí ẹ̀ ń wá yẹn wọ́n kàn lọ́wọ́ yín máa bà. ọ̀yà kéèkì mọ́tò. ká má lọ bẹ̀ sà. jẹ́ ká kúrò níbi tá a wà yìí. very warm. àbúrò bàbá mi ṣùgbọ́n mi ò kékeré mi ò láì nìkan ṣùgbọ́n bíbẹ̀ ìjẹ̀bẹ̀. ẹ mà ní sà ẹ sà ẹ lẹ sà ẹ sà ẹ sà. ọ̀gá mi ni dr Bagbetan àbúrò bàbá mi ni iṣẹ́ táwọn ṣe ẹran jogún lẹ́nu fámìlì wa so mi wá ní ìṣòro kékeré kì í ṣe ìṣòro náà. ó tó jẹ́ kí ọ̀gá Ko bá fa ní gbólóhùn. ẹ ó àkúrẹ ẹ wọ́n ṣẹlẹ̀ ẹ máa yọ owó lápò ẹ wá sọ nǹkan tẹ́ bá fẹ́ sínú owó yẹn àwa wò láti bẹ̀. owó. ẹ kristian ọ̀gá mi ni. Ah. <laughs> àti kristiani àti mùsùlùmí gbogbo àná elédùà ńlá là á pé bọ́. Ah, ó ti ẹ̀ka ẹ̀ka ẹ̀ka kẹ́sàn-án sí i ṣe rí eléyìí tí wọ́n ṣe yìí sìn wọ́n fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ tó fa tó ń ṣẹlẹ̀ gangan ni ẹni tó bá fẹ́ mọ̀ wọn ò ní fún ní wíńtọ́ fún yẹn. wọ́n fẹ́ mẹ́dọ̀ kí gbogbo kí ẹ bá ta ni ojú ò lè ti sà. ìgbà wo ti lọ́ga mi ni wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ délé máa ta. Ọ̀rúnmìlà bára mi àgbọ́mìrègún òdùdù tí dorí olémèrè kóró olémèrè má bàa wó ìwọ́ láwọ́ àwa lọ́gbẹ̀rì àgbà tó gbọ́n ṣáṣá oníkọ́ ọ̀rọ̀ wàá báyìí ńlọgírí ta ah, <laughs> ifá ọmọ àkárí ọ̀sá méjèèjì <laughs> ọ̀sá méjèèjì hmm. ire. ẹ̀rí ọ̀nà tí ifá gbàgùn tó máa jẹ́ bẹ́ẹ̀ rèé sálùmí ń sálù ẹ́ bẹ́ẹ̀ lómi náà gbadá ń sálùra wọn lòǹjó lòǹjó adíbá fún bàbá mójú ẹkún gbogbo. ẹ ire kan bọ̀ láìpẹ́ tí ọ̀dùn yín lọ. Hmm. Hmm. ifá ní kẹ́ ẹ múra kí orí ọ̀hún lè jẹ́ ìtẹ́wọ́gbà. Ah, bàbá ẹ̀ àfikẹ́ jẹ́ kó jẹ́ tọ́wọ́gbà ṣé tẹ́ òótọ́ ni. ẹ lóòótọ́ ipò kan wà níwájú tí mo fẹ́ gbà mo ń wò báyìí pé ó yẹ kó o ti bọ́ sí mi lọ́wọ́ ẹ bá mi ṣe é bọ́ sí mi lọ́wọ́. owó lẹ́nà ẹ̀ lówó bí ẹ yà á ṣe tutù bí ẹ lò á. ẹ wo tó ṣẹlẹ̀ iye àwọn tẹ bá pè ọ̀gá náà ṣùgbọ́n ẹ̀yin ní ká má disgrace mi débi pé ẹ̀ sọ̀rọ̀ kò wà ní bẹ́ẹ̀ mọ́. Ah, ah, ah, níwájú fa ẹ ra àgbò òbúkọ méje lè ah. mú ẹyẹ ọ̀kín. Ah, àní ẹyẹ ah. a lọ fowó rà lọ́jà ni kì í ṣe ìtẹ́ ẹni léwu epo a wà pẹ̀lú gbogbo ètùtù bá a bá ṣe <laughs> ire yìí ó tó yín lọ́wọ́ ifá sọ bẹ́ẹ̀ ṣé ẹ gbogbo ohun ètùtù tá yóò ná wa tó three fifty. Ah! Ah! no ah, three fifty. no no no no no no no èló ni three fifty èló ni three fifty. ọ̀pọ̀ jù. ọ̀pọ̀ ẹ ṣáà ẹ ó ṣáà máa bọ́ sí i. ìfá lọ sọ. òtítọ́. ẹ eh, àmọ́ wá kàn kankan bẹ́ẹ̀ fún ayé yóò ṣe. ṣé o ṣòwò ṣé o tó ṣòwò. lẹ́yìn ìgbà tá a bá parí ètùtù ṣé ẹ mọ mọ́sà. Eh, mọ́sà. ẹ ẹ ra mọ́sà. ẹ wàá há fún gbogbo àwọn ọmọdé àtàwọn àgbààgbà tẹ́ ẹ bá rí i pé wọ́n lè jẹ́ ń bẹ̀ ládùúgbò yín bí wọ́n bá ṣe èyí tán bó bá ti ń di àárọ̀ ọjọ́ kejì báyìí ẹ gbé fóònù kẹ́ ẹ pe ọ̀gá yín o. lórí aago yín ẹ mo kàn ní kí n kí yín ni o mo ní kí n gbà láàfíà yín ni o ẹ pẹ́ o ẹ ṣe o ẹ bẹ ẹ wò ẹ máa sẹ́ndì káàdì sí i bẹ́ẹ̀ bá ṣe yín <laughs> pẹ̀lú òtútù tá a ti fi gbáǹdì nínú rẹ̀ bá yọ ipò náà yọ. Hmm. ifá ló sọ ọ́ ifá ló sọ three fifty máa káàdì sí. bẹ́ẹ̀ni three fifty. ẹ̀yin ẹṣẹ́ wò ká lọ́sẹ̀ kan. ó máa bọ́ sí tọ́wọ́ three fifty. no no no that is no problem. ọkà three fifty. yóò ṣe problem three fifty. àgbo pè mí bóyá ẹ gàrí ọ̀fẹ́ jáde bẹ́ẹ̀ni mo rí rà mí. àbí wọ́n lọ wọ́n tó ṣẹlẹ̀ ọwọ́ ọ padà wá ibi tí mò ń lọ mọ̀ ń kánjú ọ padà wá. inú òde mo bá dèbí àwọn gbèmí ọwọ́ olówó lówó ìjọsìn bàbá kówó mi. ẹ òjò ń rọ̀ lèmi náà fi ń kánjú lọ padà wá ní. àwọn ọmọ ènìyàn kan jọ ṣe kékeré ni kí n fowó lẹ̀ fún ẹ kébì padà wá. wọn nọ ni ah, ọ padà wá ọ padà wá ah, ǹlẹ́ ẹ̀jẹ̀ sábà fẹ́ ǹlẹ́ pẹ́ o. ẹ má bínú tí bítẹ́ni kí wọ́n á gba nọ́ọ̀mù wa fún. ṣé o ti kó balance dání. mo ti kó dání. àwọn gbogbo dáadáa dáadáa balance díẹ̀ kan ṣé tèmi ní sùúrù wọn kàn bọ̀ wá bá wọn. àwọn pè mí àwọn pè mí mọ̀ ń o one eighty ni o. Ah. kí àwọn obìnrin máa ń ṣe ní ayé wọn báyìí ilé òní wọn bí wọn rà sí báyìí fake original kí o mọ kankan kọkùn lẹ́kẹ̀ẹ́ sọ́wọ́ máa ń báyìí. ọ̀dọ̀ bàbá wo. ìwọ pẹ̀lú ni. ibẹ̀ lẹ sọ tí mo fi dráìvì yín débi sà. èmi àti ẹ. bẹ́ẹ̀ ni sà. ṣé bó ti mú mi débẹ̀. àjọ máa ń débẹ̀ ni. o mọ̀ bóyá mo fẹ́ bá àwọn mo ní àwọn secrets mo fẹ́ bá wọn sọ ọ̀rọ̀ títí méjì ò lè gbọ́ so you want to go there now. i'm sorry sir. inú mọ́tò ni iṣẹ́ dráìvà wà inú mọ́tò ni dráìvà ń gbé. inú mọ́tò ni dráìvà ń gbé kò sí. go and sit down there. listen. go now go and sit down there. làwọn yẹn ṣe ń wà báyìí torí ọlọ́run ibi tí mo mú ẹ wá ṣùgbọ́n tó ti rí solution sí ni mo ṣe wá di driver lójú ẹ ni mọ́tò driver ń dókòó sí àjọ máa gba ẹ̀pà ni àgbà pa pátápátá àgbà wọlé tíṣẹ́ rí. ẹ wo bàbá inú mi rí lè dùn gan-an rà ṣe rí tó bá gẹṣin inú mi kò ní kọsẹ̀. ẹ believe pé àwa mẹ́jọ ni wọ́n pè fún interview yẹn èmi kan ni wọ́n fún ipò tí mo wá báyìí fún níje lò pé mo fẹ́ bọ́ sí wọ́n ti fún mi tí ò bá jẹ́ pé mo fẹ́ travel ni gbogbo ohun tí mo lérò pé mo fẹ́ ṣe fún yín ṣùgbọ́n mo fẹ́ kí n dé láti travel yẹn mo fẹ́ kí n lọ kí n dé kékeré yẹn kó lè ṣù dáadáa ẹ̀ ń gbà torí pé tí èèyàn bá gẹṣin nínú mi <laughs> kò lè mọ bí gẹ́gẹ́ báyìí ni kò ní kọsẹ̀ ẹ̀ mọ bínú mi ṣe dùn tó ẹ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ àmọ́ ah, ní mo gbọ́dọ̀ wá fi ojú olóore hàn gbọ́dọ̀ mi ò gbọ́dọ̀ já faramọ́ rẹ̀ jẹ ló jẹ́ kí n wá sọ fún yín ẹ jẹ́ kí n padà di travelling de ah. ẹ̀yin náà ẹ gbádùn mi dáadáa. bí ètùtù bá gbà tán aláwo là ń yìn <coughs> àwa wa máa yin fa. torí ẹ náà ni mo ṣe sáré wá pé kí n tètè wá sọ fún yín tó ti bá ní kí n lọ kí n ṣẹ̀ṣẹ̀ padà dé hmm. a máa pẹ́. so tí n bá ti padà dé láti travelling yẹn ẹ ṣe gbọ́ ẹ ṣe dọ́gbọ́ bá ń gbé tán ẹ ṣe dúpẹ́ yọ̀dà yọ̀dà ah, ọmọ létí o. Àjọlá pè àdìjọ́ káàdùn kan sùn kí ni kára ni ó mú káàdì ẹ̀ṣẹ̀ látàárọ̀ rárá sá òjò tó rọ̀ ni mo fi sápá mọ́ ni sá. o ń sá fúdù ẹni tó ju òpa tó rùn òpa ìṣẹ́ ló máa pa ìṣẹ́ ló máa pa ẹ́ nígbà tó ń ti ẹ̀jì sá bákan náà kọ́ ọ́ jọ ẹ tẹ̀ mí dà. mo lọ ṣéjì pínlẹ̀ ẹni mo kà sọ fún ẹni o. ọdẹ dàgísọ́lá ẹranko ẹranmú kí wọ́n lè bá ti dá ìsá fúdù. sọ́kẹ́ báwa ni wọ́n lé. ọba àṣà òjò yẹn náà pọ̀ òye pé ṣàgbọ́lọ́wọ́ kawú bọ́ ni kọ́wọ́ lọ́wọ́ mi kọ́wọ́ fi atm gbà wá ni. ẹtí atm òun rèé ni. kódà dó wọ́n ti àláàtì mo ti mọ balance o. ẹ tún ìní balance kẹ́ ilé tẹgbà yìí. sori ma ṣé wàá mi ilé lọ́wọ́ màá ní mi lówó lọ. <laughs> àwọn ah, ti wá. <laughs> wálé tó dé gbàgbọ́ lówó mi ìlẹ̀ ní wọlé lọ kí ni mo lówó lọ láéláé balance wa bẹ́ẹ̀ tó torí ẹ̀ mo ṣe pé ẹ wálé ara ọ̀gá mi mo ti rówó yìí ọ̀gá mi ní àwọn ojú èrè orí títì lọ níbo tó ní àwọn dé tọ́ka ń bá fún ẹ ní ẹyin ẹyin tó wà ní èpo ni o a tó pọn ọ̀la mo wá wò pé kí ni mo lè ṣe mo kàn gbé aládùúgbò kan ni mo ti mọ problem tó ní tó ń sọnù mọ́tò mo kàn fi aládùúgbò kan tákùn ni ìyẹn kan jìṣẹ́ yẹn fún ọ ni mo ṣe sẹ́ẹ̀tì ọ̀la wọkọ sí ni three fifty la lágbàjáde three fifty thousand. one eighty thousand ló kàn mí bẹ́ẹ̀. <laughs> nítorí pé ọ̀gá yín láwọn sí ẹ wá sẹ̀tẹ̀ ọ̀pẹ̀ gbó lọ́wọ́ ẹ. ẹ tó rẹ̀ mi tó wá pè é kí wọ́n tó jẹ́ youth àbúrò mi tó máa pè orí ẹ̀dẹ̀ ń jà gbogbo ọkọ̀ orí kọ̀ǹpútà ló wà kí la lè ṣe ká lè fi sẹ́ẹ̀tì ẹ̀ mi fẹ́ ká kidnap ẹ̀kọ́ wà lọ́wọ́ ọlọ́pàá nù ṣùgbọ́n náà ta lè fi sẹ́ẹ̀tì tí màmá fi kó sí tọ́kí bó tó di ilé alẹ́ gbà ilé àtẹ́tí sóríire atm kankan nìyẹn. Ah, kọ́tẹ́ ìsọfúnni pé àwọn ọ̀gá yín lè ti rí ewé. ó dáwà ó wà lọ́wọ́ ẹ̀bí bó ṣe ń wọ kóòtù kí wèrè kiri yẹn owó tó wà ní ọwọ́ ẹ̀ ìka ni èèyàn burúkú ni kí ló rí ọlọ́run gbọ́ èèyàn burúkú ni nígbà tẹ́yìn mú ẹlẹ́dàá ẹlẹ́dàá nítorí pé ó láhùn ẹ wá bẹ̀rẹ̀ sí í gbà téèyàn bá láwọn yẹn máa fílẹ̀ sùn ọlọ́run ni. lálẹ́ ẹ church mo lè lọ. ẹyẹ fi church tí mo lọ dẹ. ló tó fi di pressure tó fi da dé bóyè sí lọ́rùn ni. Ah! téèyàn bá ní àwọn èèyàn máa fílẹ̀ fọlọ́run ni ẹ wá ní tìtorí ẹ̀ ká wá máa gbá ẹlẹ́dàá ẹni yẹn ẹni ẹlẹ́lẹ́dà bẹ́ẹ̀ ni pé èèyàn ná owó ẹ̀jẹ̀ ni nǹkan burúkú ní ní ká má sọ̀rọ̀ ah! ìwà tó yẹ kí n wù ni tí bá wù wà yẹn kọ́ sọ fún yín ta kẹ́ wá mú mi ń ta gbangba kẹ́ wá máa nà mí. wọ́n ní tó bá wúrú wà yìí tó bá jẹ́ kí n mọ̀ púpọ̀ kẹ́ ṣe ní ẹ̀ tó bá wúrú wà yìí tó bá wù máa rọtí fún ẹ. Ah! wọ́n ní bàbá bíà fún ẹ. ẹjọ mi ò ju o ṣe máa lọ máa lọ. àmì ah! ilé mi ò lọ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ òní ni ká má ọ̀ṣẹ́ owó ẹ̀jẹ̀ kọ ó lè kú ni babaláwìyé wèrè lélẹ́yìí o nígbà tó tó kù ní màjẹ ní agbá o. wàláì kò dára ma. kò séèyàn lára ẹ mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe patí tí mo ti torí ẹ̀ wá bá ẹ ó dẹ̀ dọjọ́ patí ó pa fóònù. wọ́wọ́ má bínú tóyìn mi ò pa fóònù mi actually mi ò sí lára mi mi ì sí lára mi. wo ló sí lára mi. àní mo lọ ṣiṣẹ́ mo lọ ṣiṣẹ́ kan lóńdó sórí ẹ̀rí ibi tí mo wà yẹn service kò kọ́mọ bẹ́ẹ̀ ara ó máa ń lọ ó máa ń bọ̀ ni. service ẹ̀ wo ni ò sẹ́mi yẹn kọ́ la. má bínú má bínú. Eh. kí ló yà tẹ̀sí báyìí. kí ló yẹ ṣe kí ló yẹ kó ṣe tẹ́lẹ̀. ok má wọrí má rí ẹ má rí ẹ má wọrí má rí ẹ. wo fi mi lẹ. ó dàbí ah ah risky má. Ezekielu. báyìí sí ọ̀rẹ́ mi rà. owó nìkan. Ah, ó làbí eh? ó fẹ́ràn owó gan o. Ah, ìwọ fẹ́ràn òkúta. Ah, <laughs> ó lè mọ owó lórí láìpẹ́ yà. àwọn ọ̀gá yìí náà bá wa lóore gbogbo dírẹ́fà bíi ìwé ni ẹ ti mọ̀ ẹ ṣe wá èló ni ẹ ń fún wa èló ń sálárì wa táwa máa gbé a máa jí àkáàkì bẹ́ẹ̀ bá ti àárín abáhùn tó bá ti rí ibi tí ó ti bu ẹ̀sẹ̀ wọn kọ́ mọ́ bu ni yín ta adé rọ̀bẹ́ fifty thousand ni àwọn àbá rere. bó ṣe máa ń ṣe nìyẹn eh. àfi kéèyàn náà mọ bó ṣe máa máa ṣe ọ̀rá rẹ̀ sí. àwọn náà sì gbà eh. wọ́n mọ̀ pé bí àwọn àtàn gbà àwọn gbà ah, ah, àfi kéèyàn máa ṣú wọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. tí bá ti wà wọn lọ́rùn yín eh. mọ àwọn tí mo gbowó wọn. bó ṣe dáa nìyẹn owó labi. <laughs> Ah. <laughs> wọn bá rere kọ́ lọ sànù wa ni bá a mú ti bí. ọmọ tí mo ránṣẹ́ yìí dá. mo rán ọmọ kan ṣẹ́ nìsín. ṣé nǹkan ọmọ sí ọ ẹ ṣe máa ṣe báyìí lẹ́nu ìṣẹ́jú mélòó tí mo ní mo bá gba tèmi ní ìṣe ẹ ṣe máa bó o lè ṣe máa ṣe báyìí yóò bá ẹ ṣe máa ṣe báyìí náà. owó làbí ó ti fẹ́ràn owó jù. ìwọ náà fẹ́ràn owó. tó máa kó sórí thirty three kva báyìí wà lọ kó mẹ. Ah, ah, kí ló dé ah, wọn tiẹ̀ ń bẹ́ ṣe rárá ni. lẹ́dùn sìn. jẹ́ ká lọ sí ṣọ́ọ̀bù mi àlọ́ fún ẹ lówó. sọ́ọ̀bù tó kówó sí. ẹ já lọ. ẹ dàkún ń o. mọ̀ pẹ́. ẹ bá mi lọ. já lọ já lọ. báńkì tó ń kówó sí. ìwọ fìyẹn lẹ. <laughs> ló ti ṣẹ́ wá. báwo ni gbogbo nǹkan. fine sir. ṣe wà pa. àwa òkè sà. báwo ni ṣe. ẹ̀dẹ̀ kún náwó ọjọ́ sà. Ah, àwa nìyẹn. ẹ̀yin wá dáa o. àmín ààrẹ mi ṣe ti iná. àmín sà ọjọ́ tẹ̀ ti ṣe pati yẹn last class ní lọ́fíìsì. ẹ ẹ ó rí bẹ́ẹ̀ ìdí ni pé ọjọ́ kejì ta parí pati yẹn o ni mo travel am. kódà gan ìjẹta mo ṣẹ̀ṣẹ̀ dé. Ah, ẹ káàbọ̀ sà. ẹ ṣe gan ni ọ̀gá yín wà lọ́fíìsì. wọ́n wà lọ́fíìsì. ibo ló dà. àwọn náà fẹ́ sáré lọ ṣe mí sí nǹkan fi kẹ́ ní náà ṣe ẹ tẹ́ kí àwọn ẹ pẹ̀lẹ́. kánikẹ́ni ọ̀rẹ́ mi ọ̀gá o kánikẹ́ni. àyíkẹ́ni ọ̀wọ́. lójú ẹ tutù pẹ̀sẹ̀ yìí. Ah, ó gbọ́dọ̀ tutù. ìlú ìbò tó lọ yìí ó jẹ́ kọ́kàn ẹ̀ tó balẹ̀. ẹ ó láti rí bẹ́ẹ̀ ọmọ tó bá ti ṣe tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ ní àsìkò gbádùn sórí lílọ tí mo lọ mo lọ faransé mi. yẹ gbọ́dọ̀ fura ah. ẹ sí mi. ẹ ní bíbélì ló ń sọ ya. Ah. ẹ báwo ni. mo ti dé ọ̀dọ̀ wọn wọ́n ní tó bá dago mẹ́rin ìrọ̀lẹ́ kí n padà wá. ẹ sà. Oh, ẹ rí wa ni. ọkùnkẹ́ni ọkùnkẹ́ni báwo ni ẹ rà ṣé dáadáa la bá yín. àdúgbò ẹ̀wọ̀n lọ́wọ́ ọmọ tí yín tó jọ mẹ́ta tí yóò sí. ẹ mo travel ni mo lọ faransé mi nílùú èyìnbó. mo sá ń pè wọ́n rojú yín lẹ̀ wọ́n rojú yín lẹ̀ ẹ yà sà. báwo gbogbo ẹ ṣáà bá yín dáadáa. àlàáfíà ni sà. ṣẹṣẹ o iṣẹ lọ o ẹ bá o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ta ló ah èmi ni. ìwọ. èmi ni bẹ́ẹ̀ sà. Ah, pé wọ́n ń dá òun nìyẹn. ọlá gangan súná. ọlá òde yìí. ọlá súná. ní súná ọmọ. lágbára Ọlọ́run. Ah, a jẹ pé mo dé sí àsìkò nìyẹn. ìgbà wa ni ìsọmọ olórúkọ ogun máa wáyé. Ah, aago mẹ́sàn-án àárọ̀ ni. mẹ́sàn-án àárọ̀. ẹ mọ̀ fọ́lá ń jí mọ̀ kó tó di pé àwọn àfọ́ lọ bí yútúbà tí wọ́n lọ kí yútúbà kásá yẹ sí pápá kí àwọn èèyàn túká. ó mì pé àárọ̀ la máa ti jí débẹ̀ nìyẹn ẹ ọlọ́run aṣọ wájú lálẹ́ òun <laughs> ṣe èèyàn bẹ́ẹ̀. ẹ ẹ sà èyí sì máa retí ọwọ́ yín sà mo ti ní nǹkan tó fẹ́ fún ẹ against ah. tomorrow. mo jẹ́ ìyẹn ọ̀gá ah, báwo ni ah, ọ̀gá ẹ̀sìnà ẹ pè mọ́ a ẹ bá dúpẹ́ lọ́wọ́ ẹ bá dúpẹ́ lọ́wọ́ ẹ bá ìyẹ̀wò náà jẹ́ ohun tí mo fún ẹ wò. ọ̀gá déjọ́ àìbọ̀ tu ojú yín ni ọ̀gá fẹ́ surprise mi nù wọ́n fẹ́ sẹ́rù bá mi. ọ̀gá fẹ́ jẹ́ aláyàwó. ọ̀gá ó kọ ọmọ rèé. pẹ̀lú orúkọ tí mo fẹ́ sọmọ ẹ nìyẹn. adébíyìnpé àmọ̀kẹ́ ọmọbọ́ládé ọlátọ́ndọ̀ kí ló dé. Ah, ni bàbá ń gan do ẹ̀gbọ́n bá mi lọ́yẹ̀ kí wọ́n sọ orúkọ ọmọ kì í sẹ́yìn. kí ni tiẹ̀ láti sọ orúkọ ọmọ ẹ̀. kò yé mi o. owó ló yẹ kó o fún náà. ehe nígbà mi náà fọ tẹ tí mo fọ tẹ báyìí gbogbo ọkàn mi pé sẹ́ẹ̀kì ni ẹ lọ́ọ̀ ni mo sì wáá tú owó wáá dókọ ọmọ. Ah, ó ti gba gbogbo owó ọmọ ìfún ọmọ tó ì tí ì bí ó ti gbowó ẹ lọ́wọ́ mi. ẹ wá ẹ wá ẹ má sọ mí sí òkùnrin méjèèjì o àkínó ṣe máa gbowó ọmọ ṣé o ti gbowó ọmọ mi ìgbowó ọmọ kankan lọ́wọ́ ẹbí ẹ lè yan lẹ́jọ́ kọ́ yìí. ẹ wo bí ẹ má sọ èmi sókun ọ̀rọ̀ yìí kí ló ṣẹlẹ̀ gan tó fi dàbá yà á. Ah, ah. mo ní kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wó làbí. ẹ fi dẹ fi dẹ ọ. epo yín dáa o. ẹ ṣe sá. ní ní tuntun tuntun tuntun yìí NNPC lẹ́tí kó. ok ẹ bá rí náà pé pé NNPC ẹ ok èló lówó. two thousand. ẹ sà five thousand. five thousand. bẹ́ẹ̀ni sà epo wọn dáa ń bì ẹja mọ dómi ká mọ rí epo lọ́wọ́ mọ sà ó ń tú ni kúkú. ok sà. ń tú sí ni epo yín dáa o ọba àdìjọ́ mi káwọn náà máa ń wáyé ni lẹ́ epo yín dáa gan ẹ̀sà ọ̀yà sà ẹ̀jẹ̀ àwọn tètè lọ. n gbọ́ ọ̀sẹ̀ tó tó yẹ ọdún sì kù lọ́wọ́ yẹ ọdún sì kù ọdún sì ètò ìbẹ̀ lọ. abo bọ̀dá ọ̀tá ní tọ́jú wọn sọ̀rọ̀ báyìí ọ̀tàlétọ̀ yìí sá. eléyìí kò tí mo sọ̀rọ̀ báyìí. bọ̀dá mi ọ̀tàlétọ̀ tẹ̀mí gbé dání yìí ó hàn ju àríró ẹ̀rí kò gbọ́dọ̀ kọjá seven thousand sí seven thousand five hundred. what. kò gbọ́dọ̀ kọjá ẹ̀ kò gbọ́dọ̀ kọjá ẹ̀. twenty five thousand five hundred ló gbà lọ́wọ́ tó fi ṣe ìgbélé yìí tí mo gbé wá yìí. èyàn ọ̀tàlétọ̀ tó ń gbé. yes. eléyìí sá. yes. èjò ah, ti lọ́wọ́ nù. price tí wọ́n ń ta ó lè ní sọ fún yẹn sá. ẹ sá a ní kò ju seven thousand seven thousand five hundred naira lọ yes ah so gbogbo àlàyé tí mò ń ṣe yìí ẹ believe me àbí. fati fati ṣé ló dàbí lórí irú. so ẹ gbà mí gbọ́ ẹ kò sí problem níta máa ṣe rèé ṣé èmi máa mú yín dé ọ̀dọ̀ ọmọ yíbo kan tí n bá mú yín débẹ̀ ó dá mi lójú wípé iye tí wọ́n ń ta kíní gangan á sọ fún yín. o bẹ́tà bóyá ìwọ ni òmòye tó ń ta tàbí olólùjìbìtì àmọ́ jálọ. my trust I don't know. I'm fine now. I've got time. wetin wan buy wetin wan buy i sell battery soil oil sell everything What you want buy. Eh, ọ̀rẹ́ mi jọ torí ọlọ́run alternator yìí ó ní problem nínú mọ́tò wa mo wá decide pé kí n wá sí ọ̀dọ̀ ẹ pé màá get irú ẹ̀. ah chineke mé mo ti tọ́ alternator yìí tọ̀ kò sí mi eléyìí mọ̀ mi ò ní alternator lẹ̀ báyìí. Ah, oh my god Okay, but tí n bá lọ sí ibòmíì tí mo fẹ́ get ẹ̀ jọ torí Ọlọ́run mo fẹ́ mọ the actual price tí wọ́n ń tà torí èmi wá sọ́dọ̀ ẹ̀ torí mi fẹ́ kí wọ́n gbà mí. èmi iye tẹ́mi ń ta ọgàn five thousand naira ni bọ̀ tó bá lọ síta ọkọ lè hard five hundred naira mọ̀ kó jẹ́ five thousand five ó pọ̀ jù nìyẹn tí pé àrírú ẹ̀rí five thousand five hundred naira. five thousand five hundred ó pọ̀ jù nìyẹn. by the way ọ̀gá ẹ̀ na me get this shop ṣọ́ọ̀bù kẹjọ tí mo ń lò lélẹ́yìí bàbá olóye. ó lè sọ pé wọn ló di ṣọ́ọ̀bù yìí and then o tún ṣò pé five thousand five ló ń tà. five thousand ni mò ń tà ó wá pọ̀ jù níbo mi tẹ́ bá lọ ó pọ̀ jù wọ́n máa yí five hundred naira lórí. ẹ sà òun ló ní ṣọ́ọ̀pù ẹ̀ òun ló ní ṣe ẹ ti ń rí ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ báyìí ẹ ti ń di òótọ́ ọ̀rọ̀ bẹ̀ mú kò sí wàhálà ibi nìkan kọ́ la máa dúró o màá tún mú yín débò mi ṣe ti gbọ́ ó ṣe é mẹ́ka okay thank you very much. ah no no no no no no no no no no this is too bad too bad kí ni tí o fi ń dán irú nǹkan tó tó báyìí wò. kó lè pè ní kó lè pè ní sa. bí èèyàn bá ń bá kó lè tó káàkiri lọ́nà tí ò tọ́ àìtọ́ ló máa ń bá bọ̀ ìbùkún ọlọ́run ló mú ní làlá ìfìlàlà kún kí ló tó ṣe wá ṣerú eléyìí fún ọ̀gá tó finú tán ẹ kò dáa kò dáa kò dáa ohun tí ò dáa ò dáa kò lórúkọ méjì kò dáa ní ìgbà tó bá yá ẹ sọ pé àwọn ọ̀gá ò dáa ṣọ́ọ̀gá ni ò dáa sí abẹ́yẹ òṣìṣẹ́ tọ́gà finú tán ẹ tẹ́ tó ń wà burúkú kì í dáa ó ti rí báyìí sá ẹ bá ń bẹ̀ wọ́n rẹ́ lọ́kùn tó lọ sẹ́ ẹ dákun sá. Ah, ó bẹ̀yàn gidi ṣe o ó bẹ̀yàn gidi ṣe o look èmi tó wọ̀ yìí wà ládé ọ̀bá bá mi dọ́rú ẹ̀ wò ìfà máa lè dànù ni. ọkùnkẹ́ ní ọkùnkẹ́ ní inú tó máa gbé kaná wájú ọ̀hún. statement tó sọ yẹn ó máa gùlé mo ti sàkẹ́ látọ̀ nínú. ọkùnkẹ́ ní ẹ̀dàkùn kílẹ̀ tó wà bẹ̀rẹ̀ ní ẹ̀dùn lọ. èmi kò sọ pé ẹ sà ẹ bá ń bẹ ah, ẹ méje ń bẹ ẹ dáhùn ẹ sà ẹ jọ ẹ méje ń bẹ. All Nigerian drivers. Ọwọ́ ẹ̀jọ̀ ká Nigerian drivers. Eh, eh, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Eh, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Mo dúpẹ́ pé a pè yín ẹ sì jẹ́ wa. Torí ẹni téèyàn pè tó dá yẹn lóhùn ọpẹ́ pàtàkì tọ́ sí. Torí Yorùbá ní téèyàn bá yin ni lọ́nà ẹgbẹ̀fà. Ọbẹ̀ gidi náà gbẹgbẹ. Ọbẹ̀ gidi náà gbẹgbẹ torí tí n bá pè yín tẹ́ bá níta lèmi. àjẹsọ bẹ́ẹ̀. àpéjọ wa yóò ní wáyé. ṣe rí àwọn ìṣòro tá à ń kojú látara àwọn èèyàn tá à ń wà ọ̀pọ̀ jù àti àwọn ìwà ìbìkítà tí wọ́n ń wù sí wa àti ìwà ìka èèyàn kún tí àwọn ọ̀gá wa ń wù sí wa èyí àwọn èèyàn tá à ń wà tá à ń gbé ó ní ó fa ìpàdé yìí wa ṣe wá rí ìpàdé yìí ó wù mí kó má jẹ́ láàrin ara wa yìí nìkan kádà alẹ́ káàkiri káàkiri káàkiri nílùú tá a wà yìí kádà alẹ́ níbi irú èkó kádà alẹ́ níbi irú ìbàdàn kádà alẹ́ níbi irú lọrin kásàdà alẹ́ káàkiri káàkiri gbogbo ibi tí àwọn dráìvà bá wà àmọ́ o ẹ má jẹ́ ká pa àwọn onídàáfó sí o àbáwọn tí wọn ta sí ìgboro nítorí pé ọ̀gá ara wọn làwọn o àwa àsìkò tó bá yẹ káàsùn bí wọn bá jí wa dandan ni a gbọ́dọ̀ látara bẹ́ẹ̀ náà wọn ò tún wà tó tó wá ń dá sí wa. ẹ wo bí ẹ̀yin èèyàn mi ṣe rí wà tó wọ̀nyàn yìí wù kò dá rárá. àfi bẹ́ẹ̀ ni bọ́lá nǹkan ló ṣẹ̀dá wa ni. ẹ ẹ ẹ o èmi tiẹ̀ ti ṣètò jàmbá kékeré kan fọ́gà mi. ìjọ sátidé tí ń bọ̀ yìí ìyẹn wà lọ́bì kan yín sàpá síbẹ̀. <laughs> bàbá ẹni wọn ṣe ọgọ ọbẹ̀rẹ̀ agbófinró ni. agbófinró. ní abá mú ẹ̀wọ̀n lóṣù tó mú ẹ̀yẹ. ẹ ẹ wọ ẹjẹ tẹfẹ inú rẹ ẹjẹ tẹfẹ inú rẹ. ẹ ṣe sùn n tẹ ìgbésẹ̀ tó bá yẹ ká gbé nìkan mọ̀ àwọn táwọn àìbọ̀rọ̀ kìnìún ni wọ́n sì lù lọ. ẹ wo ah. ẹ wo náà ìgbésẹ̀ o ṣé mọ̀ sọ fún bíbélì bọ̀ ẹ mọ̀ sọ fún kírísítẹ́nì rẹ̀ mi wa ìgbésẹ̀ ọkàn rẹ̀ wà láàrin ikú àti iyè èmi ti plan ìrọ̀gà mi o ṣe mọ̀ sọ fún ọ̀nàrẹ́bù wa dédé family wọn àti èmi ká máa rìn jìnnà àti títí forty five kilometre máa bọ̀ sínú kòtò bò. ó dá bó ṣe sọ ó dá bó ṣe sọ tó náà bá kúrú mọ́tò. ẹ bá gbọ́ tèmi up Nigeria drivers up Nigeria drivers. ẹ wo àmọ̀ràn tèmi rè torí pé gbogbo iná ẹlẹ́kùnmọ̀ ẹ̀pọ̀ balẹ̀ mi ń wà. kábíyèsí ni. bí n bá ti ń wá àwọn báyìí inú mi ẹ̀ dùn ìjọ kan nu mo lo àgbo kí n tó kúrò lé bá ṣe láǹ nù. No bí mo ṣe gbé wọn nu mo máa ń bẹ̀ wọ́n títí títí pé ọ̀gá mi mo ẹjẹ́ ń sáré ṣe ga lójúgbò ń ṣe yẹn yà yọ́n fà kíkọ́rí ni ipe tí n bá ilé sọ pé mo fẹ́ páàkì ń ṣòfò ní mo bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣépè. Ah! Hmm. kábíyèsí náà gbọ́dọ̀ sùn ibi hmm. tí bíi kábíyèsí ti ń tọ̀lẹ̀ express báyìí tí wọ́n ń nọ́ọ̀sù báyìí tẹ́sí ń tọ̀lẹ̀ express kábíyèsí kábíyèsí. àfi ìgbà tí kinní jábọ́ sínú ṣòkòtò tí mo sọ ara. Ah! nígbà náà ni wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ ní páàkì páàkì ń gbé irúfẹ́ pa wọ́n wọ́n ránṣẹ́ pé ọkọ̀ mi ọkọ̀ mi ló gbé wọn kú mo ṣe gbé wọn nu ọlọ́run ló mọ tí kábíyèsí fi ẹnu jọ ní òde tá a ti ń bọ̀ bí bá ti nọrùn báyìí kan tí wọ́n ra yẹ̀ ẹ̀dí sẹ́gbẹ̀ẹ́ kan báyìí àfi tuntun. kábíyèsí tuntun. kábíyèsí. tí má tún nọrùn wọnú kíní bá àfi tuntun. oorun ju òkú ọgbọ̀n ọdún lọ. kábíyèsí nso apá isi ò ní ká iṣu òtún nǹkan ẹgbẹ́ máa ta isi yọmọ sakuléètì ni yọmọ sakuléètì ni iṣu òbúkú iṣu ẹ̀yìn awo. ẹ dákun kí ni èmi lè ṣe mo mọ̀ gbàmọ́ra ni lásán lè rò pé mo sanra báyìí ni iṣu ọ̀gá ni bẹ́ẹ̀ sí wá wà èmi wá fi ó kan mo fi kéèjì mo ṣe gbogbo mọ̀sán lọ́nu ilé ajílété ibẹ̀ ni wọ́n ti wá fún mi pé ó dáa o kí n gba ilé àṣegbè ni àti sọ́ra gbogbo bíkíbi tí má ti ń wá yàn lọ tí má ti ń wá àwọn báyìí nìkan ra fi wọ́n kọ́ ẹ̀gbẹ́ tírélà ní ní sáìdì ibi táwọn ọmọ jókòó sí ibẹ̀ níjẹ́ ráàkì. lásàgbà pé láìpẹ́ kábíyèsí ọwọ́ jà látọwọ́ rẹ̀. àkíní ah, ah, fi ṣe yàn lójú ó tọwọ́ gbogbo àwàjà. èmi ò wọ́ba èmi ò wọ́ba. ìwé àjọ gbìmọ̀ràn ni jájọ jókòjọmọ lọ́bẹ̀ ẹja ẹja adájọ àbí níta sọ yóò dà. ẹ jẹ́ ká lù collective now collective now dédé náà dédé wa rè pa. ká ká bí ìsìn. all Nigeria drivers. ó wà bẹ́ẹ̀. ṣé ká bílẹ̀ bẹ́ẹ̀. àbẹ̀wò àbẹ̀wò àbẹ̀wò àbẹ̀wò òjì bẹ́ẹ̀ lọ àwọn ọ̀tá wọn ò pẹ́ láyé mọ́.

kódà ṣé nǹkan tó máa sọ nìyẹn tó bá ti mọ̀ pé o mọ̀ ọ́ dá sí kó kó kó kó ẹ wọlé fún mi. ọkọ mi ọkọ mi ẹ jọ ẹ jẹun tíṣẹ́ bá ṣàsọnù iṣẹ́ mi lèèyàn máa wá ẹ jọ nítorí ọlọ́run ẹ jẹ́ ẹ. am mad I'm mad gidi Ah, ah. tí ń ṣẹlẹ̀ sí mi kò yé mi náà kò yé mi fẹ́ gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi wọ́n fẹ́ lọ fẹ́ lómi kọ̀ wá máa wá ọ̀gá ni èmi náà mo wá tí ń lọ ra nǹkan fún mọ́tò ọ̀gá tí ń fowó lé kí ló dé kí ló ṣe mí wọ́n dì ni ìdìdí ni mo sì ti bẹ gbogbo àwọn tó súnmọ́ ọ̀gá kí wọ́n bá ń bẹ ọ̀gá mo sì ti ní kí n fọkàn balẹ̀ kò sí wàhálà sinmi ló kí wọ́n dá dúró sat i god. ọkọ mi hmm? ilé náà jẹ́kọ̀ọ́ fún yín ipi tẹ bá ríṣẹ́ mi èyí mò ń bẹ ṣe máa ṣe pẹ̀lú ọ̀gá yín mi. tẹ́ ẹ̀ bá ríṣẹ́ yín sìn báwo la ṣe máa sanwó lé báwo la ṣe máa sanwó skul ọmọ ẹ̀ wọ́n dẹ̀ lókun la fi ń gbé títà ejò ẹ jẹun ráìsì yìí báyìí ọ̀dọ̀ ya múríkà mo ti gbà láyìn ní tí ìsanwó rẹ̀ wáyé ojú ẹ̀. ẹrù ẹ̀ ó ní nǹkan tí mo ṣe bẹ́ẹ̀ sọ tó fún mi lẹ́sìn yẹn ah, ṣọ́kùnrin ni wọ́n ṣá. ọkùnrin náà dàgbà dàrú wo ni tiẹ̀ náà aláyé bàjẹ́ olówó ní dàrú wọn ọkùnrin tí mo tiẹ̀ bá pàdé torí ọlọ́run ah, ẹ ti ṣe èrè rí àwọn sọ fún ẹ pé ó ti ṣe èrè rí. ṣé mi ló ń bá wí. ìgbọ́ gbogbo ni mò ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. má rè púpọ̀ ojú mi o. ṣé o ní pípọ́n ojú yẹn gangan o ni mo fẹ́ rí. ó lè ti gbé ìpè rárá. má rè pípọ́n. ṣé o ní orí ẹ tó dàrú ẹ. ọ̀bọ ni ẹni wọn bá gbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ káwọn ló bá fa kọ́fọ̀tì fún ẹ. bọ̀sùn gbá mi létí. mo gbá mi létí. mo gbá. ah bọ̀sùn gbogbo ibi tí o gbà mọ́tọ̀dé máa jẹ́ kó fẹsẹ̀ rìn lẹ́tà yìí irú mi pa. Eh, eh, ah eh. bọ̀sùn ọ̀ ní ṣe fẹ́ mọ̀ ọ̀ ní ṣe fẹ́ mọ̀ ọ̀ ní ṣe fẹ́ mọ̀ ah bọ̀sùn ọ̀ gbá mi létí ṣọlá ọdún tó ń gbẹ ọlọ́run. kéde torí tó bá ti gbà tọ̀tà mi bàjẹ́ nìyẹn kí n bá sọ pé tèmi kò yẹ kó tọ̀tà mi bàjẹ́ tọ̀tà mi ń rún pátápátá ó ń wolowolo. ní ah. Ah, eh. kí ni fanta moku lọ́ba kẹ́hàn bí ẹ̀ ń jájá gẹ́jẹ́. torí ọ̀gá mi ọ̀gá mi ah. jọ wèrè tó wà nù ọyìn ó háì tó bá wò. àwọn òtí ẹ̀ ní wèrè ìran wa eh. kò sí wèrè ibi tí wú ọmọ kò sì ní sí láéláé. fúnra fúnra pé ẹ ní wèrè ìran yín wèrè ọ̀gá mi ju baba ńlá gbogbo wèrè àgbà ńlá yé lọ. lọ́nà wo. ò ṣe ókè àpẹẹrẹ rẹ̀. ó dà pé o sọ pé ebi ń pa ilé kan yẹn. Ah, in fact ebi yẹn ń pa mi seriously but ma prefer bread àti ẹ̀wà mi wàá lè wà sọ bí ó wà ní ìran bíbá. Ah, ah bread àtẹwà yá ṣíjú káwá ń sàlẹ̀ bẹ́ẹ̀ níbi búkà ń bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe ó máa ń da gan ibẹ̀ ni mo ti máa ń jẹ bóyá ká kún débẹ̀ ká jẹun lẹ́wọ́ kan. ṣó wa all right búkà ni kíṣẹ́ yìí ti lọ jẹun sórí ẹ pé ṣá. Ah, ẹ má bínú ma. wo jẹ́ kó bẹ́ẹ̀ ra oúnjẹ ní fast food tó wà ń bẹ́ẹ̀ yẹn gbà kó bá gẹ̀ẹ́tì nǹkan tó fẹ́ wọnú fat food sẹ́yìn. Eh, ẹ̀yin dẹ́ lè tú fẹ́ kọ́ra àti tọ̀dọ̀ tí yín náà pẹ̀lú ẹ̀. <laughs> máa ra mo ṣe ti kọ́wọ́ yẹn fún mi ni mo ti wò pé mi náà máa ra tèmi. òun máa kí ni ó fọ́ ní ìṣẹ̀yẹ ṣé class kan náà lẹ́jọ́ wa ni nǹkan tó bá jẹ ni kí driver náà máa jẹ. èmi náà máa ń ra ìjẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń. you shut up mo ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀. ẹ má bínú ma. o tiẹ̀ máa yé ẹ mọ́ṣá bó síta kó bá mi ra oúnjẹ tí mo ní kó ra ṣe oh my god ó ti lójú àánú jù. ó máa dàbí pé à máa treat driver yẹn kẹ̀dẹ̀ máa wo driver yẹn nice. bolo nice wọn ò ṣe fọwọ́ yẹpẹrẹ mú wèrè ìjọ ní gbogbo àwọn drivers tẹ̀mí ti pàdé rí nonsense òun náà sọ pé òun náà fẹ́ jẹ imagine imagine báwo ni mo sọ pé kó lọ sí fat ẹ búkà kó lọ jẹun ní búkà ó máa kú díẹ̀ kó sọ pé kéèmí náà lọ jẹun búkà kí. Ah, ah, ó dà ó mú bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn tó bá ti lè rí ẹ fín ó ti tán. ọ̀gá àti ẹ̀ṣẹ̀ àṣìwọ̀n lọ́fẹ́ lọ́gá tó ní. kò tún dúró síbẹ̀ nígbà tó wá dijọ́ kan bàtí ṣe jáde lọ nìyẹn bàtà débi tá à ń lọ gòbí bá ṣẹlẹ̀. àti rí i ah ọ̀hún ṣe bó ṣe rẹ̀ pé ebi kọ́ dẹ̀ make plans necessary plans like in the next two weeks M.R.E. outright everything. Okay. mo ti ah ibo ni arija ń gbà lọ kí ló máa ń ṣe driver yìí náà. ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ ti sú mi ọ̀rọ̀ ẹ̀ ti sú mi kò ní jókòó síbi tó bá fi sí mi nǹkan tó ń wá kiri ta ló tún mọ̀ rí ládùúgbò ìgbà bọ́sì bí ibo ló ti ń bọ̀ ta ló mọ̀ rí ládùúgbò ìgbà. ẹ mo sáré lọ ni mà. ó lọ jẹun. ni mà ṣé èmi ti jẹun náà láàárọ̀ yìí. ẹ ẹ n tó ṣẹlẹ̀ ni pé ṣe rí bẹ́ẹ̀ ṣe wà nínú ilé yẹn ṣe nínú yẹn ń kó mi tínú yẹn ń kó mi gan mo wá wò pé à kí n sáré lọ jẹun pé kí n má lọ ṣubúlẹ̀ kí ẹ tó dé òtí náà ló kúkú máa dà mo fi ní kí sáré lọ fi nǹkan sínú. èmi ọ̀gá ẹ ṣé mo ti jẹun yàtọ̀ sí tíì tí mo ní kán bá mi ṣe pẹ̀lú bread tó ń toast pẹ̀lú sandine. ìyẹn náà gbénú ló máa yẹn mọ̀ gbénu ro ẹ wo bí ṣe rí nígbà tí mo fẹ́ jẹun láàárọ̀ tẹ bá rántí ẹ̀yin náà lọ sọ wípé kí n má jẹun pé tí n bá ti dé ibi tí à ń lọ yẹn o wípé ẹ máa lò tó tú àwa síbẹ̀ kí n lọ fàsìkò yẹn jẹun yẹn ni mo ṣe ní kí n sáré lọ jẹun. jọ̀nà ṣé ìwọ ló máa bá mi short time ìwọ ló máa sọ yẹ wákàtí tí màá lò níbi tí mo lọ tí n bá ní màá lo two minutes tí n bá decide àti lo one minute ńkọ́ kí n tiẹ̀ wọ́n ti sọ fẹ́ pé ibi tí n bá pàkà mi sí ni kò jókòó sí ọlọ́run máa tẹ̀jẹ̀ kárí kò ṣe dáadáa kí nǹkan máa léyàn bọ́ọ̀sì máa máa wá dẹ́rẹ́bà mi kiri ó ti fẹ́ tí wọ́n máa ti ń sọ fún ẹ kó má disgrace yàn kó má tẹ̀ jẹ́ pé kankan léyàn bọ̀ kíyàn máa wá driver yàn ní rí driver are you stupid mo fẹ́ sọ mí ni bó ṣe dání tí wọ́n bá serious lọ́jọ́ àárọ̀ ayé ẹni ṣé driver ló máa máa drive kiri ni you this idiot ẹ ti bá rí òun. kílẹ̀ fẹ́ ṣe máa gbá etí ẹ̀ ń sìn yéé ẹ̀rọ pé tẹ́ bá gbá mi létí ẹ̀rọ pé inú ẹ̀wà olúwa máa dùn lé ni àbí ẹ̀rọ pé inú ayọ̀lá máa dùn sí abíbùgàn abíbùgàn abíbùgàn abíbùgàn abíbùgàn kòkòkò ni. àní wàá gbá ilé tí kò sí nǹkan tó máa tibẹ̀ jáde ẹ̀jẹ̀ ń gbọ́ gbòòrò ẹ̀jẹ̀ ń gbọ́ gbòòrò pàtí lọ gbáyé létí jù àgbáwọlẹ ṣẹ́gun máa gbá àgbáwọlẹ ah tó ní wọn jẹ́ dábàá ẹ máa máa máa máa máa máa máa máa lù mí ṣe máa máa bá mi ṣe ẹ kọjá ẹgbẹ́ gbòòrò lásán wọ́n tá gbòòrò kan ló fẹ́ gbọ́. ẹ tẹ̀ bá kọ́ ẹ bá kọ́ ọ. àdìjá yìí màmí. kí ni sọtiníṣẹ́ mi bomi ẹni tó bá mi. ní ìwà pàṣẹpọ̀ mi jẹ mi ìwà ìmọ̀ ìpàdé bàwá ìmọ̀ àlọ́wọ̀ ìyàn yé wà mọ́tò yìí mọ́ mo lọ ọbásanjọ́ gan ọbásanjọ́ bàbá lágọ̀ọ́ òwu ọ́nìdì ọ́nìdì driver. mo lọ wà mọ́tò bẹ́ẹ̀. arijan arijan ẹ gbà mí kẹ ẹ gbà mí. àǹtí ah! inú náà máa sọ fún yín náà this person is not your slave he is your driver stop treating him like yẹn máa treat ẹ báyìí náà. Ah, jọ̀nà ṣé mi tó bá ọmọọṣẹ́ mi sọ̀rọ̀ ni èmi máa lọ gá ẹ. àǹtí what you did is very bad. Ah! sori láti jẹ́ mi ẹlẹ́jà ti ń sábẹ́kùn tẹ́kùn ti ń sábàjá. torí mo mí ìyẹn gbọ́n yẹn mo fẹ́ nà tiẹ̀ bàjẹ́ mi ìdẹ̀ nà ní kò rán mi ní kankan. olórí bímọ làwọn ọ̀gá yìí àti bákan náà gbogbo wọn rí. ó ti sún mi bá báwo ni gbogbo wọn. ó kẹ́ tèmi ò ní bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. ẹ̀yin bóòlù ọ̀gá tiẹ̀ ti jágbọ́. ó kẹ́ tèmi ò múlẹ̀ ayé nira gbẹ̀yìn ṣe ń sọ yìí. Ah. Ah, ó ti dé. ó ṣe máa jẹ́ àtẹ̀jọ́ ebi yẹn ti ń pa mí gan-an ebi yẹn pa mí gidi gan-an. ah, ah bro tiẹ̀ dà. mi ò ra tèmi sá. o rà kí ló dé. kò sí nǹkan kan. ṣé wọn wẹ̀ ò tó ni. ibi two thousand àlọ́ mi. owó wà lọ́wọ́ ẹ o ò dẹ̀ rà. ok. Ah. ẹ jẹ́ sá. èmi ò kì í ṣọ̀gá alájẹtán bá a ṣe bẹ̀rù bẹ́ẹ̀ la bọ́ mọ́. ipò tẹ́mi wá yìí ìwọ náà lè bára ẹ̀ ń bẹ̀ lọ́la no condition is permanent ọwọ́ ẹ lówó ń wà tẹ́mi bá ń jẹ ìwọ náà lẹ́tọ̀ọ́ láti jẹun because ẹ̀jẹ̀ ló ń rọ̀n lára wa jẹ́ nǹkan tó ní jẹ kíá ká lè tètè bá ibi tá à ń lọ ilẹ̀ tí ń ṣú. èèyàn lọ ẹ̀ wò èèyàn lọ ẹ̀ wò. wo bí ilé èlò wọ̀ ìbèrè ló dé sí. èèyàn lọ gáà rẹ bẹ́ẹ̀ mi bá rí wọlé ní inú mi ó dùn ṣé ó wá wa. sọ̀kò lórí kan ní gbèrú rẹ̀ bá ṣe ilé yá odi dandan yóò jọ rẹ̀ ń bá ṣe ilé yá kò méjì yóò jẹgi wàláì àwa méjèèjì mi àtòun àti ṣílé wọ̀. ẹ mọ̀ tó fọ́ọ̀nì ilé sọ fún mi pé àkọ́bí mi ọmọ tó mọ̀ ọkọ bí ayé mi ọ̀gá mi ló ṣòkò mẹ́ ah! ọ̀gá rẹ̀ ọ̀gá mi ló náà owó yẹn. dákun fún mi fún ọmọ ọ̀gá rẹ̀ ah! ọkọ̀ ọ̀rọ̀ wọn ló wù ní nísìn jẹ́ kí wọ́n máa kí wọ́n bí ọlọ́lọ́. Iléṣà Ilékè mi ì lè lọ ní báyìí gbogbo ẹ ti sú mi. kí ló tó dé. ìyá yìí ni ìjọ̀gbọ́n tó ń fi mí ṣe ti pọ̀ jù. kí wọ́n rẹ̀ ìyàwó yìí sàn. pẹ̀lú gbogbo nǹkan tí mò ń pass through sìn pẹ̀lú gbogbo situation of things pẹ̀lú mi ìjọ̀gbọ́n ìyá yìí ti pọ̀ jù bí mo náà máa tún máa bá mi fa wàhálà. ṣé ẹ kó bẹ́ẹ̀. ó jẹ́ ìgbà ẹni máa so sórí tèmi bẹ́ẹ̀ mi ṣe máa sínú ìyàwó èèyàn ló súnmọ́ yàn jù èèyàn fẹ́ jẹ èèyàn fẹ́ mọ̀ ó níwọ̀n ọ̀rọ̀ jíjà try orí jọ bá ń bẹ ìyàwó ẹ̀ ní tèmi o mi ò mọ tẹlómi mo dẹ̀ dá wẹ́ mi kì í ṣe wòlíì mi dẹ̀ kí n bẹ̀ tó bá bẹ ìyàwó ẹ̀ nígbà wọn problem kéékèèké hmm, ọlọ́run àfíà ah, ni try kí n lọ bẹ ìyàwó mi. Ah bẹ́ẹ̀ kò wo títí ah! irú ayé wo ni mo wá kó ọmọ sí ìwọ lóhùn. Hmm. Hmm. hello ṣé òun gbọ́ mi báyìí mo ní màá dé sọ́dọ̀ ẹ̀ ní thursday friday saturday máa padà ní Monday ẹ ok ok alright dáwọ. níbo ló ń lọ ní Thursday Friday tó máa di Monday kó tó padà wálé. ẹ jọ kí ni tiyín o kí ilẹ̀ ìrùtọ̀wé ń wọ̀ yìí kí ló dé tàbí mi lérè pé bó mo ń lọ ibi tó bá wù mí ni mo lè lọ. gbọ́nà kí ni gbogbo ilé ìtajọ ń fàtà àfàtàn ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan náà mọ́mí ìdòyìn gbogbo ilé tó ń yìí ò bá mu hello ẹ máa pè é padà wọ́n wà níbi wọ́n ti dé ah, ṣé èmi ni wọ́n ti dé èmi ni wọ́n ti dé. dúró lọ kí ni ìṣòro ẹ ọmọkùnrin ṣé o mọ̀ pé mi ò ta sí ẹ mo wà lórí ọwọ́ mi wọ́n náà dẹ̀ wà lórí ọwọ́ ẹ kí ló dé má ní mi lára o ó tún ní mi lára o. ṣé gbogbo ilé tí mò ń pass through iṣẹ́ kò kàn ẹ́ ni ṣé gbogbo ìwàhálà tí mò ń rí yìí ṣé kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú láìfẹ́ ni èmi ò sí ẹ̀rí rárá. gbogbo ilé ètò ìṣe yìí ò dáa á ní ìdí gbogbo ilé á kéré sí i ó dáa má bínú òjò o. má bínú jọ o. mo yọ fún ẹ o kàn wéèsì ìjọba lẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wéèsì ẹ̀ ó ní ìlú kó dọ̀bà lẹ́ẹ̀. torí pé mi ò mọ ọ̀kan tó tó tó sọ kò yé mi. wọ́n ní mi ò bẹ ẹja àbí kí ló dé ṣọ́ọ̀rẹ́ gba lọ́wọ́ mi tí mo fi ń nà ẹ̀ ni mi ò bẹ ẹja ṣọ́ọ̀rẹ́ o ṣọ́ọ̀rẹ́ o. kí ni ìtumọ̀ yẹn ajá ṣé ó dìgbà tá a bá ń bẹ orí ara wa ká tó mọ̀ pa àǹjà ẹ́ ó dàjọ́ tí wọn ò bá mọ̀ pé nǹkan ń ṣe mí èmi mọ̀ pé nǹkan ń ṣe mí o mo forí ọlọ́run mo fi bẹ̀ẹ́ o torí ọlọ́run jẹ́ kọ́nà mi là o. kọ́nà ẹ̀ là ọ̀nà tó yẹ pé máa dín ju bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀nà tiẹ̀ kó là ó ti kọrin pé ọ̀nà láà fẹ́ kọ̀ ifá ní èèyàn yín kan wà nínú wàhálà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwò ẹ wò wàhálà yẹn pọ̀ débi wípé ẹgbẹ́ mi tá à ń sọ ẹgbẹ́ mi ní owó lọ́wọ́ owó yìí pọ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ àmọ́ ní kẹ́rẹ́ tí òun àti ìyàwó wọn jà báyìí ní gbogbo wàhálà yìí ti dé gbogbo nǹkan ti dàrú fún wọn ohun gbogbo ló dé gbogbo mi lẹ́yìn ìbàyà àwọn ẹgbẹ́ ṣàánú mi ẹ má yẹ kojú ẹ̀rọ ẹ̀gbọ́n mi bàjẹ́ lójú mi. Hmm, ìyàwó yín ń fi àjùlọ wọn ẹ̀gbọ́n yín ni ó ń fi wọn làkàlàkà àmọ́ tí wàá gbàgbé pé àwọn ayé sọ pé ibi tí màá di ẹ wà ibẹ̀ náà ni màá tú ẹ wà ní ìtẹ́ ti dárí wọ bí àtúnṣe yóò wà lágbára wọn nílẹ̀. ọ̀wọ́n ní ṣògbè ògbèṣọ́ wọn ní òun ṣe mí òun ṣe ọ̀sán ifá ní ibi tí ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ ifá ń tọ́ka sí ẹ pé ẹni tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí pé kì í ṣe obìnrin rárá ipò ọkùnrin ni. àwo obìnrin ni ìyàwó bọ̀dá mi gangan gangan ni òun ni ó gbé wọn ṣe pé èpè yìí pọ̀ jù ádébẹ̀ títí tí kò gbọ́. òun ló dífá fún ọ̀gá ọ̀gá gbàṣọ aláṣọwọ́ ṣe rí ọkùnrin ni fáńtọ́ka sí o ó sì sọ pé ọkùnrin tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn pé inú ibi tí ogun ti wá inú ilé wọn bẹ̀ náà ni. Ah, ẹnìkan tí mo mọ̀ tó bá wọn ṣiṣẹ́ àtọ̀dá nì Mm. àtọ̀dá dírẹ́bà wọn dẹ̀ ni. Mm, ifá ò lè mọ àtọ̀dá. ifá jáná ó ní àtọ̀dá gangan dírẹ́bà mm, dírẹ́bà ni ẹ wà á mú ẹ̀gbọ́n yín ẹ wà á dírẹ́bà yìí lọ ẹ lọ bẹ̀ẹ́ nítorí ó ń bínú bẹ́ẹ̀ lọ́ọ́ nígbà rẹ̀ sì ń bínú bí ò bá yọ́nú àtúnṣe lè ní sí o. àtọ̀dá àtọ̀dá ṣáá ẹ ẹ awo ẹ wò ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yẹ gan-an òun náà ni màá sọ ẹ ṣe borí yín náà. ẹ̀bẹ̀ ni o ẹ̀bẹ̀ ni o ìṣọ̀rọ̀ agídé fátì lẹ́yìn o. ìgbà mi ò tèmi ní kẹ́wò téèyàn bá torí iṣu epo á ṣàtorí epo jẹ iṣu. sísá ẹsẹ oṣù ẹjọ kílẹ̀ wá ẹ má bínú mo sọ fún yín ni mo ní kí ni ẹ wá àbí. àtọ̀dá má bínú àtọ̀dá ṣàánú. ẹ wá ẹ má jẹ́ kí n bínú ju bó ṣe yẹ lọ ṣe ti gbọ́ bí mo ṣe ń wò yín yẹn dìde kẹ́ jáde síta àbí kí lẹ tún wá lé mi ẹ ṣáà ti ṣe nǹkan tẹ fẹ́ ṣe àbí títí ayé máa fi parẹ́ mi ò lè gbàgbé ọ̀rọ̀ tẹ dá sínú ayé mi ò lè tán ọgbẹ́ tó wà nínú ara mi ò lè jiná àbí ọmọ tó ti kú ṣó lè padà wáyé mọ́ ni ṣé mi yẹn ti lọ ẹ dìde bí mo ṣe wò yẹn kẹjá ẹ wò ẹ wò ó. ẹ bá ń forí jì wọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá ni wọ́n ti sọ fún mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá ń forí jì wọ́n. ẹni ẹyẹ ni yín mo pọ́n yín lé gan nítorí pé yín náà wá èrè fún mi ẹ̀yin lẹ mú mi dọ́dọ̀ wọn torí ẹ fẹ́ ìlọsíwájú fún mi wọ́n dẹ̀ ti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe fún mi wọ́n ti ṣe. àbí. ẹ má jẹ́ lọ ọ̀rẹ́ dà mí máa da ọ̀rẹ́ mi padà ọ̀dàlẹ̀ máa di méjì ni. mo fẹ́ kó dàrẹ́ di mẹ́ta. má ṣe bẹ́ẹ̀. mo fẹ́ kó di mẹ́fà. n tójú mi ti rí pọ̀. ojú yóò ti rí. Ah. kí ló ni mo ṣe fún yín. o ah, ṣe nǹkan kan ṣáà dáríjì mi. kí ló ni mo ṣe fún yín. ẹ wo bí bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ láti sìn ju báyìí lọ máa ṣe mẹ́wàá fún ah, mi máa ṣe mẹ́ẹ̀ẹ́dógún fún mi. mi máa ṣe bẹ́ẹ̀. ooo ẹ̀yin wọṣọ ẹ rántí pé ńgbà tẹ́ wọ bùbá tán kẹ́ ẹ mú ṣòkòtò tó jẹ́ kọ́ọ̀lù ẹ̀ irú ẹ̀ gangan kẹ́ ẹ wọ̀ ṣé bẹ́ẹ̀ yẹn rántí mi ì ní jẹ́ láǹfààní àti rí méjèèjì wọ̀. ẹ wo tí ẹ ò bá kú òbí tẹwàá ẹ máa kọ́ yín lábùkù ẹ máa tẹ́lẹ̀ tẹwàá yẹ o. ẹ̀yin ẹ̀ka òṣì àbí ẹ̀yin oníranù àgbáyà òṣì ẹ bá yé mi gẹ́tọ̀ ẹ wá wá sí bí ẹ̀kúnlẹ̀ mi. ìṣojú mi báyìí ó lè ṣe ṣe nǹkan mèremère fún obìnrin ẹ ti dìde gbé one million naira fún mi rí pé kí n lọ gbé fún obìnrin àìmọye mọ́tò tẹ̀tì rà tí ẹ̀rọ balẹ̀ rà láì lọ́n wà lára ẹ̀ ṣáṣáṣá ó lè gbé fún mi pé kí n gba kọ́kọ́rọ́ ẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lè gbé fún mi kí n lọ gbé fún obìnrin ọjọ́ tí mo ń béèrè eighty thousand naira lọ́wọ́ yìí àárín ọ̀sẹ̀ yẹn lọ sọ pé ẹ̀ ń travel tẹ́lẹ̀ fẹ́ fún ọmọbìnrin kan ní two hundred thousand naira kó gba five hundred thousand naira dání eighty thousand naira difficult fún yín láti fún mi àbí tíyàwó mi fi kú bó ṣe kú yẹn kó sí wàhálà mi ò dé lẹ́nìbọ̀dì ọ̀dọ̀ yín náà ni bẹ́ẹ̀ pè mí láàrin òru mò ń bọ̀ bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án mò ń bọ̀ àìmọye ìgbà ni mo ti sùn àárín ọ̀dọ̀ yín rí ni mo ti sọ ori ori àyín ní lórí pé ẹ fẹ́ jìnnà síbì kan síbẹ̀síbẹ̀ náà kẹ́ ẹ ṣe eré fún mi wàhálà ni ibi tẹ́ máa wà nìyẹn o inú ìṣòro tí ẹ máa wà nìyẹn gbogbo nǹkan tẹ́ máa ń sọ pé ẹ ò mọ̀ ẹ ò mọ̀ ṣẹ́ ẹ ti mọ̀ báyìí. ó yà mí lẹ́nu o. ẹ ó yà yín lẹ́nu ṣé máa ń sọ gbà yín náà yín náà ti sọ sí ẹ wonderful ó jọ yà wá lẹ́nu pọ̀ ni kò sí wàhálà mọ́tò mi rè o oore tọ́lọ̀ ń ṣe fún mi ni tẹ́ ẹ̀ bá lé mi kúrò lọ́dọ̀ yín ṣiṣẹ́ kí n má rore. mọ́tò tẹ́ ẹ rí yẹn náà ni màá gbé jáde sàn máa rere kó sí dáadáa ọ̀nà wọn jìn ibẹ̀ jìn ẹ mọ sásá ẹ lè mọ bẹ lọ́nà ọ̀dọ́ ló wà ibẹ̀ ni màá ti lọ́ba gbogbo ibi tẹ́ ẹ kúnlẹ̀ sí tẹ́ ẹ dọ̀bálẹ̀ sí ẹ máa fa aṣọ ra mi máa ta màá wá máṣọ yẹn lọ sọ́dọ̀ bàbá òun náà bá mi ṣòwò bá mi sí wàhálà bẹ́ẹ̀ ṣe dúró yẹn náà tẹ́ tó káwọ́ báyìí yẹn náà make sense ẹ̀yin tẹ́ káwọ́ yẹn náà sì make sense ọwọ́ tẹ kásẹ̀ yìnyẹn náà bẹ́ẹ̀ ṣe máa ka àròjọ nìyẹn tó bá ti yá. ha ẹ ẹ final point ẹ ṣe báyìí ṣé mọ̀ túmọ̀ ẹ̀ ìgbà tí n bá dáṣẹ̀ rí àfihàn tó yẹ ọ̀rọ̀ mo gbé ohun tó máa bọ́ lẹ́nu yín nìyẹn ó ti yín ẹ tó káwọ́ sókè tí wàá lè fún sí ilẹ̀ máa sọ kì í ṣe fún anybody lẹ́yìn <laughs> tó ráyọ̀ sọ̀rọ̀. bọ̀dá àtọ̀dá ẹ wo ẹ ṣáà má bínú tèmi ni kẹ́ ẹ rò tẹ́ ẹ bá sí láyé ńkọ́ ṣé bẹ́ẹ̀ náà lè dúró tá à ń wò yín yìí ẹ jọ torí Ọlọ́run ẹ foríjì wọn ẹ̀gbọ́n mi ni wọn wàhálà yìí pọ̀ ẹ jọ mo fọlọ́run bẹ̀. mi ní ṣe bẹ́ẹ̀ mọ jọ dákun o. àwọn fi Ọlọ́run kọ́ran lọ́rùn tí wọ́n bá ti kú ńkọ́ tí wọ́n bá ti kú ńkọ́ ẹ jọ lárábìnrin tó dúró yìí kárí kìí ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe báyé yín kú ni tẹ́ bá ti wọnú lé yín ẹ wo lẹ̀kùn yín dáadáa chingom kan wà ń bẹ̀ atari kan ló wà nínú chingom yẹn tí mo fi gbé dúró síbẹ̀ tí chingom yẹn báyìí wà nù ayé yín àrọ́mọdọ́mọ yín ajẹ́nu ìyá yẹn ṣàmọ́ bẹ́ẹ̀ ṣe lè ṣe chingom yẹn kúrò títàn àtọ̀dá chingom lè fẹ́ parí iṣẹ́ mi chingom ah tèmi tèmi bá mi ẹ ẹ ẹ kó tẹ̀lé wàá wọ́n ní àti wọ́n ní èèyàn tó bá mọ̀ àti wáyé olùnàgún ló má ti padà bó ló lè ràn wá lọ́wọ́ wá lọ ṣí fún ara. ok kí n tẹ̀lé yín lọ agídí yẹn ò tí fi yín lẹ̀ náà tí n bá tẹ̀lé yín lọ máa lẹ̀ mí ìmọ̀ bẹ́ẹ̀ ni atare ló wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orógbó ni máa lẹ̀ mọ́ sìn kó yẹ yín ẹ̀ ní gbé.